بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته أدوك الله Allah a fi ọpẹ́ àtọ̀rọ̀ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ mo kí gbogbo wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní ìjókòó wa ọlọ́sọ̀ọ̀sẹ̀ ibi tí a ti máa ń ka tírà buguyatu kulli muslim ní òní insha allah ibi tí a bá dé àdìsí tí ó tẹ̀lé ibẹ̀ náà ni a ti gbé insha déètì òní ni ọjọ́ ìkọkànlélógún oṣù keje oṣù rọ́jàb ọdún fourteen forty four ní ìjẹjọ́ àdìsí tí a kà kẹ́yìn ni àdìsí kẹrìnlá àdìsí tó ń sọ fún wa nípa pé gbígbé ìrun jù sílẹ̀ òun ni ìyàtọ̀ láàrin ọmọnìyàn tó jẹ́ mùsùlùmí àti ọmọnìyàn tí kìí ṣe mùsùlùmí yálà ó jẹ́ ẹlẹ́bọ yálà ó jẹ́ kèfèrí ok hadisi yìí bó tilẹ̀ gà sí wípé mo ṣe ìtọ́sí ọ̀rọ̀ fún mo sì lérò pé a ti ka ìtọ́sí ọ̀rọ̀ náà ṣùgbọ́n ìtọ́sí ọ̀rọ̀ yẹn mo rí i pé ààbọ̀ ló tún padà já sí ó padà já sí ààbọ̀ ó ku ìtọ́sẹ̀ ọ̀rọ̀ ààbọ̀ kejì tí ó fi dodidi torí wípé gbogbo nǹkan tí mo kọ síbi ìtọ́sẹ̀ ọ̀rọ̀ yìí ó ń túmọ̀ sí pé tí a bá sọ pé irun kíkí. nìkan ni ìyàtọ̀ láàrin ẹni tá a pè ní mùsùlùmí àtẹni tí kìí ṣe mùsùlùmí tá a wá rí àwọn tí wọ́n ń kírun tí wọ́n sì tún jẹ́ ẹlẹ́bọ tá a rí àwọn tí wọ́n ń kírun tí wọ́n tún jẹ́ kèfèrí so ló fi gá sí wípé ọ̀rọ̀ kọ̀ọ̀kan tá a bá sọ ọ̀tọ̀ ní ọ̀rọ̀ ọ̀tọ̀ ní àgbọ́yé rẹ̀ ok ọ̀tọ̀ ní ọ̀rọ̀ ọ̀tọ̀ sì ní kí ni àgbọ́yé rẹ̀ àwọn tí wọn ò di àgbọ́yé ọ̀rọ̀ mú wọn á ṣi ọ̀rọ̀ lò tó bá sì dọjọ́ àlèkìyàmọ̀ ọ̀rọ̀ yìí ó sì takò wọ́n pé afàlátà àkìlú náà ẹ̀yin ò ṣe làákàyè ni nígbà tẹ́ rí babaláwo tí ń kírun tí ó sì fi iṣẹ́ awo lẹ̀ ẹ wá ti ṣe làákàyè wípé nǹkan míì tó ju ìrun lọ nǹkan míì ń bẹ tó ju ìrun lọ tá a fi dá ẹni tí kìí ṣe mùsùlùmí mọ̀ yàtọ̀ sí ẹni tí ó jẹ́ mùsùlùmí ẹ̀yin ò ṣe làákàyè wípé ẹni tí wọ́n dojú ọ̀rọ̀ yìí kọ láàrin yìí òun ni ẹni tó dá sí wípé ìgbàgbọ́ rẹ̀ kò ní iṣu ìgbàgbọ́ rẹ̀ ṣe kí ni kò ní iṣu àwa fẹ́ dá a mọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ṣe é sì mọ̀ pé gbàgbọ́ níbo nílé tiẹ̀ inú ọkàn ló wà inú ọkàn ló wà àwa fẹ́ dá a mọ̀ pẹ̀lú iṣẹ́ àfaraṣe nínú gbogbo iṣẹ́ àfaraṣe èyí tá a máa ń ṣe lójoojúmọ́ òun ni kí ni asolat ok díàfọ́ ìrun kíkí yẹn láwàá lò láti fi ṣèyàtọ̀ láàrin òun àtẹni tí kìí ṣe mùsùlùmí òkè ẹni tí ìgbàgbọ́ rẹ̀ sí kíni tí ò ní iṣu ìgbàgbọ́ amadíyà ó ní iṣu ìgbàgbọ́ tìjáníyà ó ní iṣu ìgbàgbọ́ kọ̀dìríyà ó ní iṣu iṣu tó nìyẹn tá a bá yanjú ẹ̀ àdíìsì yóò apply sí wọn kí wọ́n á sọ wípé ṣe bá nàbì gan sọ àbẹ́ ẹ̀tún gbọ́rọ̀ ànábì gbọ́mọ́ ni ṣe bá nàbì gan sọ pé dájúdájú ìrun kíkí ó ní ìyàtọ̀ láàrin mùsùlùmí àtẹni tí kìí ṣe mùsùlùmí a wà sọ fún wípé agbọ̀rọ̀ ànábì gbọ́ ìrun kíkí tó orí yẹn lẹ́yìn ìgbà tí mọ́nì bá ti dúró tán ni o lẹ́yìn ìgbà tí mọ́nì bá ṣe kí ni tó bá dúró tán ordinarily ohun tí yóò jẹ́ òpinya tàbí ìyàtọ̀ àkọ́kọ́ láàrin mùsùlùmí àtẹni tí kìí ṣe mùsùlùmí kí ló yẹ kó jẹ́ ìgbàgbọ́ àkídà ni àkídà ló yẹ kó jẹ́ ìyàtọ̀ àkídà ló sọ ẹlẹ́bọdẹ lẹ́bọ àkídà ló sọ ń tìjà níyà ló ń tìjà níyà àkídà ló sọ amadíyà dámadíyà àkídà ló sọ oníkọ̀dìríyà tó ń kọ̀dìríyà so àkídà ni àkídà ni. okay àkídà ni mo rò pé agbára ni ẹyẹ bá ní ìsìn so ajá sí pé àgbọ́yé ọ̀rọ̀ yìí ó ní í ṣe pẹ̀lú àwọn wo lànà ibi ìdojúkọ ńgbà tí ń sọ ó dojú ẹ̀kọ́ àwọn sàábé rẹ̀ àwọn sàábé tí mánì wọn ò ṣe kí ni tí ò ní ni tí ò ní tó ti yé irú eléyìí irú àdíìsì yìí a lè dojú ẹ̀kọ́ amadíyà káti wá àpúrúfù wọn wípé mùsùlùmí ni wọ́n a lè lórú àdíìsì yìí ká dojú ẹ̀kọ́ ní tìjàníyà káti wá sọ pé mùsùlùmí ni wọ́n mo rò pé o gbọ́rọ̀ ìyé torí àdíìsì yìí ó jẹ́ àdíìsì kan támadíyà máa ń lò ó jẹ́ àdíìsì kan táwọn oníṣúfì náà táwọn oníṣúfì náà máa ń lò láti fi sọ wípé èé ti ṣe tẹ́ ẹ̀ mà wọ́n sí mùsùlùmí ṣe báwọn jọ ń kí wákàtí márùn-ún ni ṣe bá nàbí gan sọ wípé ìyàtọ̀ tí ń bẹ láàrin mùsùlùmí àtẹni tí kìí ṣe mùsùlùmí òun ni kí ni onírun kíkí ẹni tó bá ti kírun mùsùlùmí ni ẹni tí ò kírun kèfèrí ni àwa ní ọkàrẹ̀ láì ọkàrẹ̀ láì tó di ọ̀rọ̀ mú tó ju àgbọ́yé rẹ̀ lẹ̀ ǹjẹ́ ọmọ pé ńgbẹ́tàlẹ́ ibi ń sọ̀rọ̀ yìí amadi yóò sì láyé oníkọ̀dìrí yóò sì láyé ó ń sì dání yóò sì láyé àwọn tánà ibi tó ju ọ̀rọ̀ ẹ̀kọ́ lọ́gán náà lọ àwọn wo ni àwọn sọ̀hábà òkè ìwọ tiẹ̀ tún wò ó ta ló gbàdí sí gangan wá jábìrù ló gbà wá sàábà ni kì í ṣe nínú àwọn sàábé so ẹni tó dojú ẹ ẹni tó ń bá sọ̀rọ̀ ẹni tí mẹ́ni rẹ̀ ṣe kí ni tó pé tó péye ok kó lè yí ọ dáadáa èyí ti ṣe tí àdìsí yóò wáyé ní mẹ́ka àdìsí yìí àdìsí mọ̀dínà ni wáyé tí ò wáyé ní mẹ́ka torí pé ní mẹ́ka kò tí ì sí mọ́ kírun kí ló wà ní mẹ́ka al-iman kí wá ni wọ́n fi ṣèyàtọ̀ láàrin mùsùlùmí àtẹ̀ntí kìí ṣe mùsùlùmí ní mẹ́kà al-iman which is the foundation ọ̀gbọ́rọ̀ mi yé sọ́ọ̀mọ̀ kí wọ́n ní wá pàdé èmi ìwọ ni wọ́n wà pàdé ìwọ tí wọ́n wà pàdé òun àti kí n rú ọ kí n rú ọ lágbára àìmọ̀ kí n rú ọ ní agbára àlàyé torí pé ọkàn ní sunkún wálé pé abu àdìsí ẹ̀kọ́ wa àdìsí yìí dábàwò dáadáa o ó fẹ́ sọ̀pọ́tì pàmádìyà mùsùlùmí ni wọ́n o ẹjẹ́ àwò dáadáa o àmádìyà ń kí irun irun òfò la àmádìyà ń kí irun orí burúkú wo ni wọ́n ń kí irun orí burúkú wo ìrun wo ni babaláwo mùsùlùmí ń kí àfọ̀njálàbì àfa àti ǹdẹ̀yẹrin ìrun orí búkú wo ni ń kí. tí a mọ làdíìsì wípé ànẹ́bì gan gbà pé mùsùlùmí làwọn ọ̀tàn rẹ̀ jẹ́ ọ̀tọ̀ ọgò. ìmánì àkìdá alìsìlámíyà àsọ̀híyà ó ní nǹkan àkọ́kọ́ ó ní nǹkan àkọ́kọ́ tó sòpinya. So láàrin mùsùlùmí àti kíni àtẹ̀ntí kìí ṣe mùsùlùmí nígbà tọ́rọ̀ ọ̀run dé lọ̀rọ̀ ọ̀run wá kùn torí pé kíkí ó jẹ́ iṣẹ́ ojoojúmọ́ ó jẹ́ iṣẹ́ ojoojúmọ́ àwọn táwọn ẹbí sì ń bá sọ̀rọ̀ yìí àwọn tí ni. so láti jẹ́ ó yé wọn síwájú sí wípé lẹ́yìn ìmọ̀ọ́nì tá a ti fi mọ̀ yín lọ́tọ̀ lẹ́yìn èṣe e kèfèrí nǹkan kejì tẹ́tù dún ní mọ́ni kíni àsọ̀là tọ́ ọ bá wá ti torí pé ìmọ̀ọ́nì ti dúró tọ́ ọ wá gbẹ̀rùn jù sílẹ̀ ọ̀fẹ́ di kèfèrí nù o ọjọ́ àwọn ti bí tí èkírun náà nù o. wọn rò pálọ̀ ayé yẹn yé wa ó tún wá ku àlàyé mi tí mo tún fẹ́ fi kún un torí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn àlàyé àlàyé sì ni ẹ̀sìn ọ̀rọ̀ bọ́rọ̀ bá ti wá sọnù àlàyé láti kí ni láti wá rí o gbólóhùn táríkà tánàbí lóyìí pé ìnàbẹ́nà rọ́jùlẹ̀ wà bẹ́ẹ̀nà kúfúri wà ṣírík tẹ́ríkà sọ̀láàt kẹ́límà tẹ́ríkà tánàbí lóyìí àwọn àfáàkú ṣàlàyé o wọ́n ní àtẹ́ríkù húná tẹ̀ríkàní àtẹ́ríkù húná tẹ̀ríkàní ìgbérùngù sílẹ̀ nínú àdéhìsì yìí oríṣi méjì ni o tẹ́ríkù lè wà tẹ́ríkù lè kàsílàn tẹ́ríkù wọ̀tẹ́ríkú alikasilan ìgbẹ́rùngù sílẹ̀ ní títí takòrun ọ̀tọ̀ ìgbẹ́rùngù sílẹ̀ ní ti rírojú ọ̀tọ̀ méjèèjì níbẹ̀ nínú àwùjọ wa àwọn kan ó gbẹ̀rùn jù ú lẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti gbọ́ lọ́wọ́ ba tí wọ́n ti gba àláwò tán wọ́n á gbẹ̀rùn jù sílẹ̀ ní ti pé ìrun èso ọ̀ranyàn àwọn kò sì gbéhùn jù ú lẹ̀ ní ti ṣíṣe òròjú ok àwọn kan ó mọ̀ ọ́n mọ̀ parun tì ní ti pé àwọn lòdì sírun àwọn kan sì parun tì ní ti kíni ní ti ojú ríro irú àwọn bẹ́ẹ̀ àwọn tí máa parun tì ní ti ojú ríro ó lè kí ẹyọ kan lójúmọ́ kọ́mọ́ kí yòókù mọ́ ìrun tó bá ba ní lẹ́nu iṣẹ́ ó lè mọ́ kí ó lè mọ́ kírun lásìkò tínú ẹ̀ bá dùn kọ́mọ́ kírun lásìkò tínú àsìkò tí òórùn jẹjẹ pàápàá jùlọ àsìkò tá a wà yìí kò sépo kò sówó ó lè ní tó ń bá ń kírun lọ́wọ́ tó ń bá lọ dàlú lẹ̀ ńkọ́ ta ni ó gbé òun ok so àti wá rí nìsí pé àtẹ́ríkù tẹ̀ríkàní tẹ́ríkù lè juhud wà tẹ́ríkù lè kasilan èwo nu méjèèjì ni èròǹgbà ànábì lórí ẹ lórí àdìsí mo ti sọ fún ọ wípé lèkúlì mọ̀ntúkín mafhum ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní máa ń ní àgbọ́yé tó so mọ́ tó o bá di ọ̀rọ̀ mú tó o gbé àgbọ́yé ẹ̀júlẹ̀ ọ wà di jẹ̀mọ́ kan tó ń pè ní jẹ̀mọ́ atún zọ̀hìríyà jẹ̀mọ́ atún zọ̀hìríyà àwọn náà wà lára àwa mùsùlùmí wọ́n máa ń pè wọ́n ní zọ̀hìríyà àwọn zọ̀hìríyà yẹn ni pé yàkùdúnà bìlìmọ̀ntúkù wayaturukuna alimafhum àwọn tí wọ́n ọ̀rọ̀ sàpọ́nná báyìí tẹ́ bá ti sọ báyìí òdì wọn ò sì dì mú. àgbọ̀yé wo níbẹ̀ lábẹ́ rẹ̀ kò kàn wọ́n. wọ́n mọ̀ ní bánẹ́bí ti sọ ní bánẹ́bí ti sọ ní bó ti sọ náà ní ẹjẹ́ náà ní ẹjẹ́ á lò àwé a ọ̀rọ̀ máa ń ní àgbọ̀yé. ìwọ́n ní kò sí ní tọ́kàn àpẹ̀lú àgbọ̀yé. tọ̀ àwọn ìwà sí zọ̀hìrí àìsè jamaatu zọ̀hìríyà àwa ń tiwa á lu ọ̀rọ̀ pẹ̀lú àgbọ̀yé ẹ̀ ni ìyẹn ló fi wá lọ́kàn balẹ̀ ìyẹn láàfin ní í ṣe ẹjọ́ dá tẹ́ríkù tó wà ní àdíìsì yìí tẹ́ríkù lè ni o kìí ṣe tẹ́ríkù lè kàṣìláàni eléyìí ni ọ̀rọ̀ táwọn àfa sọ lórí ẹ̀. kì í sèmi ni mo sọ o àwọn àfa àtòrí wọn tún péjú orí tèmi lọ ẹ àwọn bàbá ńlá àfa àwọn ìyáláyà àfa nínú ẹ̀sìn wa wọ́n ní tẹ́ríkùlá nínú àdìsí yìí o tẹ́ríkùlì jùhúdù làlẹ́bí gbà lérò o kò gba kíni lérò kò gba tẹ́ríkùlì kàsílán wọ́n sì máa láyé ẹ̀wà wọ́n mẹ́rin ẹ̀wà. ẹni tó gbèrò jù sílẹ̀ nú àdìsí tó di gèbèrè yìí lẹ́yìn tó lóò ti ní ìmọ̀ọ́nì táwọn ò sì fojú rí ìmọ̀ọ́nì yẹn àwọn ò fojú rí àwa sì fẹ́ mọ̀ bọ́yá mùsùlùmí nàbí kìí ṣe mùsùlùmí ọwọ́ ayanu padà ọwọ́ ní ìwé sọ̀rọ̀ yàn wọ káàfìrù ìjìmáàn káàfìrù ní ìjìmáàn gbogbo àwọn àfáà lọ pé irú ẹni bẹ́ẹ̀ tó bá jàhádà fọ̀rìdíyàtù sọ̀láàt mọ̀jáhádà fọ̀rìdíyàtù sọ̀láàt wọ káàfìrù ìjìmáàn torí orígun ẹ̀sìn wa orígun ẹ̀sìn kan ní orígun ẹ̀sìn wa ní kíni ó ní irun kíkí ẹ bá ní irun kíkí èso ọ̀rọ̀ ìbá ní mọ́ ìhun ó kún tún sẹ́lẹ̀ lọ́dọ̀ àwa ni nígbà bá dọ́dọ̀ ọlọ́run ọlọ́run àmọ́ lọ́dọ̀ àwa torí mọ́nì tó sọ pé ó kún ààrí ààrí sì rí àlè fi eléyìí tá a rí ok bí ìgbà tí ọlọ́jalè ni bí ìgbà tẹ́nìkan ọwá gbé ohun tó jí ọwọ́ ní gígí ọwọ́ ẹ̀sìn ní tí mo wá jì yìí o mo fẹ́ lọ fẹ́ nìkan tó nídìí ẹni ìyún ọ̀kan wa ó ti lu òfin jíjà olè gígé ọwọ́ rẹ ló kàn á ọwọ́ rẹ ọlọ́run lè wá dọwọ́ ẹ̀ padà fún ọ létà o àmọ́ àwọn oṣù kìíní àwọn ò ọwọ́ rẹ. ó ti yé now àwọn àfáà ní ẹni tó bá tako irun. ó gbégbù sílẹ̀ àwa bí léèrè pé ti ṣe tó kírun ó ní sẹ́run jọ̀ràn yàn ni ó ní ìrìn sọ̀rọ̀ yàn náà ó ní ìrìn kíkìsíkì sọ̀rọ̀ ó tó bá wù ni irú ẹni bẹ́ẹ̀ ni ẹnì kejì èé ṣe tó kírun á ó ní ẹ̀wù ẹ̀ bá ń bẹ lọ́hùn ti lọ síbi ti dé máa ibi ibi tí bá jókòó sí báyìí ibẹ̀ ni màá ti sùn lọ. ọ tàrà ká irun lójúpọ̀nà wo ojúpọ̀nà ojú ríro. irú ẹni bẹ́ẹ̀ lẹ́yìísá bí káàfìrì lẹ́yìísá bí káàfìrì kì í ṣe kẹfẹ́rí o. bal fásikùn òkì ni. irú ẹni bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí làwọn àfa àfa títí tọ́ba rí prógámù kan tí mo ṣe tọ́ba lọ wórí tọ́ba lọ wórí péjì mi lẹ́kítọ̀ kan bẹ tí mo ṣe tó ní ṣe pẹ̀lú ṣáà sẹ́nìkan tí ò kírun la whatever tọ́ba lọ rèé wò àlàyé yẹn ń bẹ ń bẹ ẹni àkọ́kọ́ tó ta kòrún tó bá àníkírun sí la ẹni kejì tí máa kíkan dákan sí un àbí tó ga sí pé inú Ramadan ni ó kírun àwọn kan gbajúmọ̀ báwọn tó ga sí wípé nínú Ramadan wọn ṣe kíni òní wọn kírun tó kú pòkì ni á kírun sí la sọ gbọ́dọ̀ mi yé báwọn kì í kírun pé àmọ́ àgbọ̀ pọ̀ tako pé òun jẹ́ ọ̀ranyàn ojú ríro ló kó bá a ẹni ojú ríro bá kó bá tírun rẹ̀ ò fi pé tó bá kú lé lórí á kírun sí la. ìyá àìkírun rẹ̀ ó dọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ìyà yẹn gan tún wá rè tó bá wọ ọlọ́run yóò jẹ ń yà tó bá wọ ọlọ́run yóò forí ẹ̀jì torí kì í ṣe ẹbọ ló ṣe. awúsu awú iṣu désàlẹ̀ kòkò báyìí kó lè kó lè kó lè yí ọ dáadáa ni o dádìsì kan yìí kó lè yí ọ dáadáa ni so tá a bá sọ wípé ìyàtọ̀ tá a fi dá mùsùlùmí àti kèfèrí òun ni irun kíkí ó nídìí àgbọ́yé o ìyẹn mùsùlùmí tí mọ́nì rẹ̀ ṣe kí ni tó lálàáfíà òun ni irun kíkí máa jẹ́ ìyàtọ̀ láàrin òun àti kèfèrí bí bẹ́ẹ̀ kọ́ tí ìgbàgbọ́ rẹ̀ ò bá ti lálàáfíà irun kíkí rẹ̀ àti àwọn ọ̀sẹ́bọ́ kò sí yàtọ̀ láàrin wọn torí pé irú àdì ọkàn tí ń bẹ lọ́kàn kèfèrí yẹn ní ń bẹ lọ́kàn tiẹ̀ irú àdì ọkàn tí ń bẹ lọ́kàn ẹlẹ́bọ ní ń bẹ lọ́kàn tiẹ̀ náà so ló fi gá sí wípé àwọn àfáà wa wọ́n máa ń le koko lórí pé ẹtú ìmánì yín ṣe ẹtú àkìdá yín ṣe kẹ má bàa ṣàṣedànù ni o kẹ má bàa ṣe kí ni kẹ má bàa ṣe àṣedànù ni o tálákàn ṣepo. mo rò pé a ti gbọ́ àdísìn yé báwọn ok tọ̀ kí n túmọ̀ sí pé mọ́sàárè sọ nípa ẹnìkan tó pe rẹ̀ mùsùlùmí àmọ́ tí ìkírun déédéé mọ́sàárè pé ń kèfèrí o. kọ́ ma máa ní ànábì ló sọ pé ìyàtọ̀ tí ń bẹ láàrin mùsùlùmí àtẹ̀ntì ìṣe mùsùlùmí ó ní irun kíkí ìgbà tó o ti kírun yẹn o ti di kíni o ti di kèfèrí sọ ọ lẹ́nu ẹ̀ pé ó ní irun kíkí sọ̀rọ̀ yẹn ni. ẹlẹ́ẹ̀kejì so màkídà rẹ̀ nǹkan méjì tó nídìínú tẹ́bálẹ́ nìkan jẹ́ mùsùlùmí kò sì kírun mọ́sàdé ń títí tó fi mọ one irú àkídà wo ló ní two àìkírun rẹ̀ yẹn kí ló bí ó fi tako òrun kíkí ni àbí òròjú ló di lọ́wọ́ láti máa kírun fọ́lọ́hun ọba so sọ wá rí ìwọ tọ́lọ́hun wá pé kí ìmánì rẹ kó dúró déédéé kó wà bó sì yẹ kó wà ok. ìmánì rẹ̀ ṣe kíni ó dúró déédéé ó sì wà bó ṣe yẹ kí ó wà. ó wá ń kírun rẹ̀ déédéé ó kú oríire ìwọ ò sí nínú ẹni tí ó kù tá a mọ̀ wò pé ó bá wọ ọlọ́run yóò jẹ ọ́yà lórí irun tó bá wọ ọlọ́run yóò forí jìn lórí irun nínú wọn mọ́ ní ti ẹ̀nu. sọ orílẹ̀ tí àìrojú òròjú yẹn tí òjò kírun ẹ̀ pé láyé yẹn òun tiẹ̀ ọ̀rọ̀ ẹ̀ wà nù kí ni iyèméjì sọ ò sì rí tọ́bágá sí pé ìrun ẹyọ kan ló yẹ kó o kí tóòkì tọ́lọ̀ ń bá sọ pé a billion of year ló fi ṣe nù ná kò sẹ́ni tó lè di lọ́wọ́ o tọ́rọ̀ ọ̀mọ òdiwọ̀n iná tí ń bẹ́ fún ìrun kan tí yóò bá kí ọ̀mọ. ẹjá bọ́ sí hadith fifteen tọrọ kan insha allah. àwọn kan máa bi mí léèrè àwọn ìbéèrè kan tó ga sí pé mo ti sọ náà rí mo tún fẹ́ tún sọ fún yín àwọn kan máa bí mi léèrè àwọn béèrè kan tó yẹ pé ìbéèrè yẹn ìbéèrè yẹn ó ń túmọ̀ sí pé ìsáyédà kó ga sí pé ò ní àfáà tó dún ní mọ́ tàbí kó gá sí wípé tàbí kó gá sí wípé ẹ alákọ̀ọ́gbàgbé ni ọ́ tàbí kó jẹ́ kíni alákọ̀ọ́gbàgbé ṣé ẹ̀sìn ráwọn tí sábà máa ń béèrè béèrè o àwọn tí wọn ò mọ wàhálà tá a fa àwọn ń ṣe ni àwọn tí wọn ò mọ wàhálà tí àáfàá wọn ń ṣe ni tó bá ti wá béèrè irú béèrè bẹ́ẹ̀ ìgbà mi ń bẹ ìfẹ̀kan ní dáhùn pé mo dárò àwọn béèrè bẹ́ẹ̀ mọ̀ ìfẹ̀kan ní dáhùn pé tí n bá kọ́ ti rí béèrè ń báyìí ìmọ̀ ìmọ̀ ìmọ̀ gbé mi léèbì ìmọ̀ rùn mi nú tí n bá ti wo ọkọ̀ ẹni tó béèrè béèrè wọn á wò pé ah ṣé ìwọ ló yẹ kó tún wá béèrè irú béèrè báyìí. alákọ̀ọ́gbàgbé ni ọ́ ni àbí o ò ṣe àkọlé kan kó o dúró déédé pẹ̀lú àfa rẹ ni ẹnìkan sẹ́ni ìbéèrè kan sí mi ó rí ẹ máa gbọ́ o èwo ní í ṣe wòrowòro ń bẹ̀ yẹn ẹnìkan bí mi léèrè béèrè kan láìpẹ́ yìí ẹlẹ́yà kan ni ẹlẹ́yà ọ̀kan nínú yín ni ó wá sẹ́ǹdì fídíò Jakmal Mubtadi Jakmal Mubtadi ẹ̀mẹ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ Jakmal al-Mubtadi ó kọ̀ rẹ̀ gẹ́gẹ́ nu Jakmal al-Mubtadi Jakmal oníbídíà oníkọ̀dìríyà ọmọ Ìlọrin ẹni yẹn ṣe fídíò kan nínú fídíò bídíà rẹ̀ wọ́n ń sọ ń bẹ̀ wípé tí wọ́n bá pa adìẹ kérésìmesì pé jíjẹ ni kí mùsùlùmí ó jẹ torí pọ́lọ́wọ́n bá ní kéèyàn ó jẹ ẹlẹ́yà yẹn wá wo fídíò yẹn wọ́n wá sẹ́ǹdì ẹ̀ sí mi pé àbú wọ́n wá pàṣẹ kọ́mẹ́ǹtì ẹ̀yẹ́ jẹ́ nǹka kọ́mẹ̀tì ẹ̀ bọ́ta ó ní please we need lecture on it because they will mislead people sọ gbọ́ báwọn please we need lecture on it because they will mislead people ó ní ẹjọ́ abùkátà sí ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ náà o torí pé àwọn èèyàn wọ̀nyí wọ́n máa ṣì àwọn èèyàn lọ́nà tọ́. So, tí ẹlẹ́yà ìbá ń gbọ́ mi àti irú rẹ̀ míì bẹ́ẹ̀ ni tí mo fẹ́ sọ yìí kọ́ máa jẹ́ e, àkíyèsí fún kọ́ máa jẹ́ àkíyèsí fún yín kí ni nǹkan náà ni wípé íńtẹ́nì sẹ́ǹdì sí mi ó fi nǹkan méjì hàn ó fi nǹkan mélòó hàn fi nǹkan méjì hàn ó fi hàn wípé ẹni yìí ó mọ̀ mí láàfáà àmọ́ kò dúró tì mí bó ṣe yẹ kó dúró tì mí torí tó bá lọ́wọ́ mọ̀ mí láàfáà tó o sì dúró tì mí bó ṣe yẹ kó o dúró tì mí o gbọ́dọ̀ ti mọ nǹkan tí mo ti sọ jáde o gbọ́dọ̀ ti mọ̀ láìpẹ́ yìí òun ni mo ṣe ìjókòó tó jẹ́ ẹ́písòdù mẹ́rin tí n bá ṣe mistake ẹ́písòdù mẹ́rin ló kú sí tí mo pè ní ìjókòó alùsùnà pẹ̀lú alùlùbídíà kí ni àlọ́ọ̀ àti òjíṣẹ́ rẹ̀ sọ lórí rẹ̀ òkè ẹ́písòdù mẹ́rin ni. tí ó bá já sí pé ẹlẹ́hàá yìí àti irú rẹ̀ míì bí irú bí irú rẹ̀ tí bá ń fọ́lọ̀ mi ni kì í sọ̀ ló yẹ kó tún wá lọ tẹ́tí gbọ̀rọ̀ oníbídíà lẹ́yìn tí mo ti sọ ń bẹ̀ pẹ̀lú ẹ̀rí tó dájú wípé èèwọ̀ ni kí akẹ́kọ̀ọ́ ẹ̀sìn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn yálà ọmọ iléekéwù ni o yálà ọmọ hálíkọ̀ ni o èèwọ̀ ni kó máa tẹ́tí gbọ́ọ̀rọ̀ lẹ́nu àfọ kí ló wá dọ́dọ̀ ló ń kí ló wá débẹ̀ ni ìrìn ni ti rìnrìn ìyà yóò gbọ́gbọ́kúgbọ́ yóò gbọ́ ìgbọ́kúgbọ́ àsìkò tó yẹ kó o fi gbọ́ àsìkò ńlò ń lò láti fi gbó ní bídíà wọ́n ti wá kó kòkúkò sí ọlọ́pọlọ tán ó ṣẹ̀tún wá máa rí fáà fídíò yẹn sí ọ̀dọ̀ àfáà rẹ pé ẹ dákun o ìgbọ́kúgbọ́ tí mo gbọ́ rèé o ẹ bá níyanjú ẹ̀ kí ló wá débẹ̀ kí ló wá dé ọ̀dọ̀ jákúmọ́lù mùtẹ́dì àwọn àfáà kan ń bẹ tó ga sí wípé a ti jẹ́ kó hàn sí yín pé oníbídíà ni wọn a sì dákọ̀ wọn ìtún dákọ̀ wọn láìpẹ́ yìí ìtún dákọ̀ wọn ní ìsìn nọmba wà nù wọn náà ní ẹni Jaqmal Al-Mubtadi ok má gbọ́ ọ̀rọ̀ rẹ̀ mọ́ mùdírù márikásì Sheikh Habibu Lágége Mubtadi ni má gbọ́rọ̀ rẹ̀ mọ́ Lukumanu oníkùránì oníbídíà ni. má gbọ́rọ̀ rẹ̀ mọ́ kíní kan saheed ali mubaraki ẹ́n tó pọ́n yóò bí ata tàtàṣé má gbọ́ ọ̀rọ̀ rẹ̀ mọ́ jamiu jamiu adégúnwà ali mubtadi má gbọ́rọ̀ rẹ̀ mọ́ oníkíjìpá oníkíjìpá. oyèwó wọn jẹ mufti ìlọrin má gbọ́rọ̀ rẹ̀ mọ́ saidi shitu oníworoworo olórí àwọn aláìmọ̀kan ayé àtọ̀run má gbọ́rọ̀ rẹ̀ mọ́ tatu ni. ìwọ̀n bá àwọn tí mo dákọ̀ fún àlè dákọ̀ wọn tán ṣùgbọ́n jàbàtà jàbàtà àlọ́rin muhammadu ali jàbàtà. má gbọ́rọ̀ rẹ̀ mọ́ mùtẹ́dì ni ìlẹ̀rọ̀ má gbọ́rọ̀ rẹ̀ mọ́ mùtẹ́dì ni now àwa ti dáàkọ àwọn mùtẹ́dì fún ọ ìwọ tó jẹ́ onísùnà tó o bá ti pàdé lórí Facebook gbé kúrò ń bẹ̀ gbé kúrò ń bẹ̀. àníṣẹ́ èèwọ̀ ni fún ọ tó o bá gbọ́ ìjókòó tí mo ṣe yìí ìjókòó alùsùnà pẹ̀lú alùbídà yìí wọ́n lọ tún gbọ́. sùmùràtùlì jamiu ẹ̀yìn àkàlífà wọn mọ́ gbọ́rọ̀ wọn mọ́ ẹ̀ ń bá ti jẹ́ mùtẹ́dì sórí àpẹẹrẹ mùtẹ́dì ọ̀dà gẹ́gẹ́ bíi ẹnìkan tí ìdùn ń bẹ nínú ilé rẹ̀ ẹnìkan tí ìdùn ń bẹ nínú ilé rẹ̀ wà lórí àga rẹ̀ ọ wà lórí bẹ́ẹ̀dì rẹ̀ lọ kí ó wá jókòó sórí àga ó ní mọ bí tí ìdùn náà ni ó ní mọ tí ìdùn ti rìn mọ́ lè kan kọ́ ọ pa omi ó ti wà ń bò míì tó wọ́n sì máa yé sásọ tó tí ó lọ bí sílé tìyẹ. mo fẹ́ kẹ́ ẹ lọ tún prógámù tí mo ṣe yẹn gbọ́ dáadáa ìjókòó alùsúnà pẹ̀lú alùlìbídíà. mo sọ mo fi rinlẹ̀ ń bẹ̀ wípé èèwọ̀ ni èèwọ̀ ẹ̀sìn ni fún ọ ìdí tó fi jẹ́ èèwọ̀ ẹ̀sìn ni fún ọ mo kà á. mo ní ìnira méje là ń kó lọ́dọ̀ oníbídíà ìnira méje ni ọ̀kan nínú ìnira yẹn ni pé sáádátù alùlùbídíà jàhìlú náà mọ̀rọ̀ kàbùn àwọn ohun sọ̀rọ̀ àwọn aṣáájú àwọn bídíà tán ẹrí yẹn jàhìlú mọ̀rọ̀ kàbùn àwọn aláìmọ̀kan tó gbópọn ni wọ́n taa a sì là ń pè ní aláìmọ̀kan tó gbópọn aláìmọ̀kan tó gbópọn lẹ́ni tó lè dá tíàkà àmọ́ tó kásí pé òdì ní ọmọ tú sí ìwọ sì ni ò lè dá tíàkà ó sì jókòó ti ẹni tó lè dá tíàkà tí ń túmọ̀ ẹ̀ sódì yóò tú ayé ẹ̀ sódì yóò tú ẹ̀sìn rẹ yóò tú sódì fún ọ ok ẹ jẹ́ fún yín lápẹẹrẹ kan nìsín Lukumanu oníkùránì ó ṣe prógámù kan lọ láìpẹ́ yìí tí mo fèsì ẹ̀ fún ó ní kò sí àkìdá nínú Islam ó ní kò sí àkìdá nínú Islam ok ó ní gbogbo ohun tí àkìdá bá dé ó ní ìnira ni. tọ̀ nígbà tí ó wàá mọ́ mẹ́rin wá kó o lè mọ tí ń jẹ́ jáhìlún mùrọ́kábùn nígbà tí ó mọ mẹ́rin wá jáìlù ni èrẹ́rì mú wá jáìlù mùrọ́kàbù yóò mú ẹ̀rí wá àmẹ́rí yẹn ẹ̀rí tí yóò tú sódì ni kò ní í gbé ọ̀rọ̀ gba ojúpọ̀nà rẹ̀ nígbà tí ọmọ mẹ́rin wá ó ní ẹ̀yìn ẹ̀ wò ó àkídà ó ní lẹ́tà tó gbéró ni ain kof dal which is true which is true àkídà. lẹ́tà tó gbèrò lẹ́tà pìlẹ̀ ni ain kof dal ó ní ẹ wá lọ wò nínú sọ́tòlì fálákì ọlọ́run níwà mí ṣáárì nàfàfàtì fìlẹ̀ ọkọ̀dì. ṣẹ́rí gaba wà mí ṣáárì nàfàfàtì fìlẹ̀ ọkọ̀dì. so ó ní lo fi gbọ́dọ̀ máa sá fún ẹ̀ ń bá ti pèrè ẹ̀ ní alákìídà torí pé àkìídà tó gun tó gun ló dé tìnira tìnira ló dé tọ́lọ́ngá sì ní pé ká wá ìsọ̀rí kúò lọ́dọ̀ ẹni tó bá ti ń gbé handcuff dàlí bọ̀ wá bá wa lọ́lọ́fin níwà mí ṣáárì ànàfàfàtì fèlè ókọ́dì ìwọ ní akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni ọ́ ó sì ń tọ́ka sí àyà ó sì ń dojú ẹ̀rú báwo ló ṣe já ó ní ká ẹ lè mọ̀ wípé ẹ̀ ń bá ti dá làkìdá ayé wọn mọ́ ta kókó ni ẹ̀sìn wọn mọ́ ta kókó ni ó ní ẹ tún gbọ́ tọ́lọ́ ń sọ nípa ànábì Mùsá tọ́lọ́ ń sọ tí ọlọ́run sọ lórí ahọ́n ẹ̀ pé wahlul uqdatan min lisani ó ní ọkùdà ain kof dan náà ni ó ọlọ́lọ́wọ́ ọba ò bá mi tú kókó orí ahọ́n mi yafqahu qawli kí wọ́n lè máa gbọ́ mi yé oríṣiríṣi ọba ti jẹ́ alákìídà ayé ò ní gbọ́ ọ yé so ó ní kò síbi kankan tí àkídà ti bá rọrùn dé ó ní là ń kà fún ọ o Quran là ń kà fún ọ yìí o àwọn èyí ká mọ̀ mẹ́rin wá o. now ìwọ tó wá jẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ah ọ̀rọ̀ yìí bó ah, so nǹkan burúkú ni bí mo ṣe ń pera mi ta kókó rèé. Ah, Allah aláfàkùwà ó ṣe program yẹn last week bí mo ṣe lọ sórí péjì ẹ̀ báyìí torí mo máa ń yẹ péjì ẹ̀ wò pé kí ló tún sọ kí n lè fún lésì rẹ̀ ó ti ó ń ṣe lọ́wọ́ ni mo rí kò sí àkìlá nínú Islam má wọ̀rí sọ̀ntọ́ sọ̀tán sọ̀ntọ́ sọ̀tán. kó gbèsè rẹ̀ mo mọ̀ ti fún lèsì padà mo mọ̀ jẹ́ kó yí ayé wípé ọ̀rọ̀ fìlìhúkọ́dì kìí sọ̀rọ̀ àdìọ́kàn lọ́lọ́run bá bọ̀ ń bẹ̀ ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ ni àìlera ara sì ni ahọ́n tó ta kókó àkìídà tó pé kò bá rọrùn dé kò bá dáadáa dé èyí ti ṣe tọ́lọ́wọ́n bá ń sọ wípé wàlá tàzímù ọkùdátà nìkan. hata yabuluga likitabu hajalahu ṣebí ó kúdà náà ni ó wá yọ̀yún lẹ̀ ó sì rí aláwọ̀ tún ní wọ́lẹ̀bí bìyẹ́dì yìí ọkùdátù nìkà wọ́lẹ̀bí bìyẹ́dì yìí ọkùdátù nìkà sórí pé àáfàá nìkan ló yẹ kọ́ mọ́ gbọ́rọ̀ ń díà. àwọn àfẹ́ẹ̀sì nìkan àwọn ló yẹ kán mọ gbọ́ọ̀rọ̀ bí díà so èèwọ̀ ni fún wa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn o tí ì gbọ́rọ̀ àfa rẹ tán èyí e tí ì gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ àfa rẹ tán tó o bá tún gbọ́ tán tuntun gbọ́ àìgbọ́ lẹ́ẹ̀kan mọ́ àìgbọ́ ní ẹ̀ẹ̀kan mọ́ àìkàtìrà mọ́ ní ẹ̀ẹ̀kan tá a bá fẹ́ gbọ́ yé worú ìgbà tí mo tìtì akádọ̀rì láti 1980 wọ́n ti kọ́ mi lákádọ̀rì ìmọye ìgbà tí mo ti ka tíra fún ara mi lákàtúkà ìmọye ìgbà in fact ọlọ́lọ́mọye mọ́tà tí mo ti ka tíra nílùú Ìbàdàn tí mo ti kà fáwọn èèyàn mo fi mọ́kọ wọn ní fíkì ọmọ lékún sí lágbọ̀ọ́yé ni ọmọ lékún sí nímọ̀ ni so o tí ìgbọ́rọ̀ àfáà rẹ tán o ò tí ì gbọ́ tẹ́kọ̀ tó wá gbọ́ lágbọ̀ tó gbọ́ kí ló dọ́dọ̀ ń bí díà sí ẹ́ kò sí bó o ṣe fẹ́ gbọ́n ìdun tó o kó lé ó lé kò sí bó o ṣe fẹ́ gbọ́n lẹ̀tàn ó kò dùn wọlé rẹ̀ ó kò wọlé rẹ̀ ẹ wá wò ní ìsìn kí ni jákúmọ́lì mùtẹ́bì sọ́nbí báyìí ọ̀rọ̀ kérésìmesì ẹ wo lẹ́tọ̀ tí mo ṣe tó ní í ṣe pẹ̀lú ọdún kérésìmesì èyí tó lọ yìí kútùbà bíi méjì sí mẹ́ta ni mo discuss ẹ̀ ní tàlímù gangan náà mo tún discuss ẹ̀ ẹ́ wàtò àmùlẹ̀dí náà wútu lìkìtàbà yìí ló làkún ṣé jíjá kí má lù tẹ́bàtì yìí mo ti ṣàlàyé recently nínú ọdún yìí every year ni mo máa ń ṣàlàyé rẹ̀ o ò rí ìyún gbọ́ o sì ń pè mí láàfáà rẹ̀ o ò rí ìyún gbọ́ ṣùgbọ́n o lè lọ gbọ́ ìgbọ́kúgbọ́ kò yẹ kó gásí pọ́dọ̀ tiẹ̀ ní ti máa gbọ́ pé olórí ibú kan sọ̀rọ̀ kan o olórí ibú kan sọ̀rọ̀ kan àfáà mi o ẹ bá ń fún lé sí o èyí retí kí n pẹ́ pé wọ́n lọ́mọ sẹ́ǹdì ẹ̀ sí mi jẹ́mi fún ara mi ó rìnà kù torí tí wọ́n bá ti gbọ́ o ti kó dùn o ti kó dùn mọ́wùlẹ̀ gbọ́ wò tó o bá ti kàn wọ́n mo ti dákọ̀ wọn fún wọn gé tuntun dá mọ̀tẹ́dì ni mùdírù mọ́ríkàsì àgègè mọ̀tẹ́dì àlè mọ̀tẹ́dì international mọ̀tẹ́dì ni gbogbo àwọn tí mo fẹ́ kà lẹ́yìn international mọ̀tẹ́dì ni wọ́n tí wọ́n fi ilẹ̀ Yorùbá ṣe gbùgbé mùdírù mọ́ríkàsì àgègè lukumọ́ ní Kùránì báàmì rẹ̀ alágbára omi. Eh? saheed alimubaraki alijakimalu ìlọrin ok Saidi, Saidi elepe muptedi tó yanjú ni òun tiẹ̀ tó wá jẹ́ já ìlú mùrọ́kà òun òun tiẹ̀ sáà lè ń já ìlú mùrọ́kà bù gan ni kò sí mọ̀ tọ́ka sí tó tú sódì. So kò kan nímọ̀ ni so jáìlú lòun ṣùgbọ́n ó tún qualify kápẹ́ ní jáìlú mọ̀ràn kábù nítorí gbogbo ẹni tí ò bá nímọ̀ tí ò gbà kóun ò nímọ̀ tó sì fẹ́ jókòó lórí àga ìmọ̀ irú ẹni bẹ́ẹ̀ la máa ń pè ní kí ni jáìlú mọ̀ràn kábù kò ní í gbà kóun ò nímọ̀ òun ló sọ yí pé ibo ti sọ pé ká má jókòó tó ń bí díà mo sì ṣe prógámù ẹ́písòdù mẹ́rin kò sì lè bọ́ta kó ní òun ti gbọ́ o ó ti wá yéhùn báyìí o ó dè mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ó dè mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ó ní tẹ́ ẹ bá ti sọ ibi tọ́lọ́run ti sọ ibi àlẹ́bì ti sọ èmi ti sọ ibi tọ́lọ́run ti sọ fún un àti ibi àlẹ́bì ti sọ fún un àlẹ́bì tó sọ wípé àlẹ́kùn bí súnà tí wà súnà tí lè kúlà fáàrọ̀ ṣùdẹ́ẹ̀nì súnà mi dọwọ́ yín àti súnà àwọn àròlé mi ọ̀dọ̀wọ́ yín tó o bá nílò àkáyè ni súnà ń dà tó orí gbámú ṣe bíyàn ni ó mọ̀ ṣe súnà àbíyàn kan ni ó mọ̀ ṣe súnà ni òun túmọ̀ sí wípé ó jòkó tó súnà nù ànábì tó ní kó ṣe súnà ó sì lè pàdé súnà ní títì àbí ìjọ kan bẹ nínú ayé rẹ tóun rìn lọ títì tó pàdé súnà ni tó dé fìlà tó wí láwà ni <laughs> tí wọ́n bá ní kó o nímọ̀ kí ló túmọ̀ sí jókòó tá àfáà níjẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ní kó o kọ́ ìmọ̀ ìtumọ̀ ẹ̀ ni pé jókòó ti kí ni o àfáà kó o lè di onímímọ̀ so tálíbi bá sọ wípé súnà mi dọwọ́ yín fọ́ọ̀sì lè rìn pàdé súnà ní títì àáfàá tó nímọ̀ súnà ló jókòó tì nù ìwọ náà fi dó súnà ó tún wá sọ wípé wa ìyá àkùn wà mùdàfáàtúlì umuru ẹ jìnnà sí bídíà o ọjọ́ òun lọ títí lọ́tọ̀ pàdé bídíà ẹ́ ta ló ń pàdé oníbídíà so jìnnà sí bídíà túmọ̀ sí kíni jìnnà sí oníbídíà olóhùn wà nítorí ibi bá sọ àwa sọ fún ọ tán ò lè bọ́ ọ̀tàkọ ní ẹ̀ ẹ àbúrò ẹ̀ mọ̀ ti sọ o kó o sọ pé gàzákùmù náà kọ́ yíra ọ ń pariwo ẹ̀ẹ́n tọ́lọ̀ bá sọ òun ò fọ́rọ̀ àfà ńgbọ́ lọ́wọ́ wàá ṣe é ìwà dákọ̀ alíbání ìdákọ̀ búnùbáṣì ìdákọ̀ sọ́lí fẹ̀mínì ìdákọ̀ ẹni àfà mo go straight to the Quran at least mo tọ́ka sí àyàbí oríṣi bíi mẹ́rin láti fi bọ̀ trust point wípé oníbídíà o a jókòó tì. mo tún wá má àdìsí oríṣi méjì wá so ó ní kí lọ́lọ́ ń sọ kí lànàbí wí ohun tó lọ́ ń sọ tànàbí wí mo ti wá gbé jáde. sọ́ọ̀rí ẹja máa farabalẹ̀ ẹja máa farabalẹ̀ ẹja máa farabalẹ̀ kó o sì dámọ níwọ̀n kó o dámọ níwọ̀n bẹ́gbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún yẹn bá ń wù ọ́ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ìyà ni ọmọ retí tó bá ṣì wọ́n lọ́nà tí ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún èèyàn bá ń wù ọ̀sẹ́ lórí ìṣìnà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ìyà ni ọmọ retí lórí wọn ò lè mórí bọ́ torí wọ́n ló ṣì wọ́n lọ́nà. sọ tó bá lóun láàfáà máa tẹ́tí gbọ́rọ̀ àfáà rẹ̀ tí n bá tuntun mọ àwọn bídíà mi tún dákọ̀ wọn fún yín tó bá ti kàn wọ́n lẹ́ni wíà tó bá ń lọ tó bá ní àfa yìí ní í ṣe wá sí bẹ́ẹ̀ wọn tó sì mọ̀ pé bídíà ni tẹsẹ̀ mọ́ nìkan ọmọ lọ ni. má ní o fẹ́ gbọ́ ohun tó fẹ́ sọ wò má fara kọ́ ìdun má fara kó dun o ò lè gbọ̀n lẹ́tàn ó gbèdélé ó gbèdélé ṣé ẹ mọ̀ ẹ mẹ́wu kan ti ń bẹ nínú ọ̀rọ̀ ni bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ nìsín bí mo ṣe sọ̀rọ̀ yìí nìsín tí wọ́n bá kó èèyàn mẹ́wàá jọ pé kí lè rí dìmú ìtẹ́lẹ̀ yóò dìmú ní ọ̀rọ̀ mi yóò yàtọ̀ sí ti ti tàfáì èyí táwọn ó dìmú yóò yàtọ̀ sí tàfáì táwọn yẹn ṣe máa ń di ọ̀rọ̀ mú nù ọ̀gbọ́dọ̀ mi yé bí ṣe máa ń dọ̀rọ̀ mú nìyẹn so bí ṣe máa wọnú akínyẹmí ara nìyẹn ẹnìkan sọ pé nínú gbogbo tẹ́ ẹ sọ ní tí mo ṣe rí dìmú bẹ́ẹ̀ rí. therefore tó bá jẹ́ pé ń bídíà ní sọ̀rọ̀ èwo ló fẹ́ dìmú ń bẹ́ẹ̀ èwo ló fẹ́ dìmú ń bẹ́ẹ̀. dúnímọ̀ àfa rẹ ni o àfa tó o bá sóòsìrì agbára rẹ ò lè ká kó o mọ̀ dí pẹ̀lú àfa méjì mẹ́ta e, e, ẹni tágbára ẹ̀ka nínú wa ó ṣọ̀wọ́n sọgbọ́yé kò ní àfa méjì ló yàn láàyò àáfàá mẹ́ta ló yàn láàyò agbára rẹ ò lè gbé e another issue tún nù o tó tún gbọ́dọ̀ yí ọ agbára rẹ ò lè ṣe kí ni kò lè gbé ẹni tágbára ẹ̀ gbénu wa ó sọ wọ́n torí pé kó o lóo láàfáà à ń retí nǹkan méjì látọ̀dọ̀ rẹ o sí àfáà yẹn à nǹkan mélòó nǹkan méjì tágbára ẹ bá ti wá gbé méjèèjì tún yan àfáà kún kó jẹ́ méjì tágbàrẹ́ bá tún gbé tún mú àfáà mọ́ kó tún ṣe kíni kó tún pé mẹ́ta tọ́lẹ́lẹ̀ mi ò mọ bí wọ́n ṣe máa ń yan àfáà níbà ní lágbájá àfáà mi nì tàmẹ̀dù àfáà mi nì lámẹ́rin àfáà mi nì níbà máa kà wọ́n ẹ máa lọ bíi márùn at the end of the day kò sí kankan tó mọ̀ ọ́ lákẹ́kọ̀ọ́ rẹ̀ nù wọn kò sí kankan tó ṣe kíni tó mọ̀ ọ́ ní akẹ́kọ̀ọ́ ẹ̀nu wọn kí ni òsìjì ó mọ̀ ọ́ ọ̀kan nǹkan méjì ni. nọmba one àáfà àwọn ò lè fẹ́ sọ pé ẹ bá fẹ́ gbọ́n tí mo sọ ẹ lọ bí lágbága léèrè. o ọ̀gẹ́tì mi àáfà yìí ò lè fẹ́ sọ pé ọ̀fẹ́ gbọ́n tí mo sọ àbí ọ̀dà mo rìfà rẹ̀ sí lágbájá. àwọn àfáà dọ̀hún ẹ̀ náà ń pè ní àlìjáza àlìjáza wọ́n á ṣe ìjáza fọ́mọ akẹ́kọ̀ọ́ wọn pé ìwọ tó dé nìṣó fẹ́ kẹ́kọ̀ọ́ mo ti fún eléyìí ní ìjáza lọ bá a ní tó fẹ́ kọ́ lọ́dọ̀ mi yọ sọ ò ti kẹ́kọ̀ọ́ débẹ̀ lọ́dọ̀ àfa rẹ̀ pẹ̀lú bó ṣe ń fò káàkiri ẹ́ tó ga sí pé ọ̀rọ̀ àfáà méjì mẹ́ta ló máa dàpọ̀ mára wọn that is number one tí ó túmọ̀ sí pé alimutaba alikamila alimutaba alikamila full eh, fellowship o gbọ́dọ̀ tẹ̀lé àáfàá rẹ débi pé ìjókòó kankan ò yọ ọ́ lẹ̀ ayé sì ti dìrọ̀rùn débi pé tó o bá wá síjókòó. Si rẹ́kọ̀dù ti wà tó tún fi kọ́fà ara rẹ̀ tẹ́nì kò fi nímọ̀ kó sí kí pọ̀ wá sí jókòó ṣùgbọ́n tó ọba ti wá ọ̀wá náà nu ò lè gba ìjàzà lọ́dọ̀ àfáàhùn ò lè gba ìjàzà lọ́dọ̀ rẹ̀ that is number one. number two ni pé number two ni wípé o ò ní kókó ojúṣe báyìí tó ń ṣe fáfáàhùn o ò ní kókó ojúṣe tá a sọ pé ah, ojúṣe tó ń ṣe rèé o ò ní. now ìwọ tó o láàfáà kan tó ò ní kókó ojúṣe tó ń ṣe fún un lọ wá lóo láàfáà méjì olóo láàfáà mẹ́ta olóo láàfáà mẹ́rin wọ́n mọ̀ rí ọ ní ìrì tí ò wúlò ni ìrì tí ò wúlò òní wọ́n mọ̀ rí ọ ìrì tí ò ṣàǹfààní fún mọ̀ òní wọ́n mọ̀ rí ọ. so ọ̀nà méjèèjì yẹn lọ́rẹ̀ẹ́ dì mú tó ọba láàfáà ṣe mùtábà rẹ̀ ṣe kí ni ṣe mùtábà rẹ̀ wọ́n ń pe nìkan ní alibani ní nàìjíríà ọ̀dẹ̀ kánò ní àmì kí ló fà tẹ́mi alibani tó mọ̀ kọ́ ọ tó lè sọ pé alibani sọ báyìí kọ́ ọ tó bà lọ́dọ̀ rẹ̀ ah, ọ̀nà ó jìn. kèé ṣe ń wù rẹ ló kó Tàlíbánì ni ò wá ní mọ Tàlíbánì sọ̀rọ̀ òun àbí ò sọ kèé ṣe rù rẹ ìdítẹ́mí ń pè ní Àlíbánì nù. so ó dún ní máa Àlíbánì débi wípé ah kò sí ọ̀rọ̀ ẹ̀kan tẹ́ fẹ́ kóòtì tẹ́ ba lọ́dọ̀ rẹ̀ ní tẹ́ ń pè ní mùtábàánù irú ẹni báwọn Tàlíbánì bá ń bẹ láyé yóò fún ní ìjásà ní wípé ìwọ yìí o definitely gbogbo tí ń bẹ lọ́dọ̀ mi ló ti gbà so mo fún ọ ní pàmìtì wípé o lè máa kóòtù mi pé mo sọ báyìí pé mo sọ báyìí pé mo sọ báyìí àgbọ́dọ̀ mi yé <laughs> so ìdíjẹ́ fi ń pè ní alibá nínú so o gbọ́dọ̀ dùn ní máa fa ààrẹ tí ó gà sí pé ọ̀rọ̀ kan kò ṣe kí ni kò ní í fù ọ̀rù ẹnugbà tá a bẹ̀rẹ̀ àdíìsì ní ìsìn àti ka àdíìsì mélòó mẹ́rìnlá tá a bá gbé sórí òṣùwọ̀n mẹ́rìnlá nǹkan náà sí gbogbo mẹ́rìnlá ló ti gbọ́ lẹ́nu mi ẹlòmíì gbọ́ méje ẹlòmíì gbọ́ márùn ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa gbọ́ for the first time ni irú akẹ́kọ̀ọ́ wo lápẹ́ ẹ̀ báwọn ẹ́ ò ní mùtábà. ò mùtábà ò mùtábà kí n ṣe prógámù kan ga nínú ọ̀sẹ̀ kọ́ ọmọ mọ̀ kí mo ṣe o sì wà láyé o sì ní áńdúróìdì kéde o ní áńdúróìdì o sì o sì o sì tan dẹ́ta ọwọ́ ajá sí pé ntọ́ wà gbé wá bá mi pé nǹkan ti sí ọ o ò rí ọ̀rọ̀ àfáà rẹ gbọ́ láàrin ọ̀sẹ̀ kan bọ̀tò orí ti jákúmọ́lù oníbídíà orí ìwọ náà ìwọ náà ìwọ náà jọ́ọ̀jì ara rẹ jọ́ọ̀jì ara rẹ so kẹ́ẹ̀dá ni mú bá wọn o. Lukman tọkọ olóògbé. bẹ́ẹ̀ ni mọ́ni àjọ àwọn sálàfù nìyẹn mọ́ni àjọ àwọn sálàfù nìyẹn ó mú mi ìmọ̀ rẹ níbi tó bá ti di pé omi ti tòrò ó sì jókòó tí ó mú lámúyó kì í ṣe pé ó máa mú kélekèle ó máa mú kélekèle tó bá mú kélekèle ó kó táífọ́ọ̀dù ó kó táífọ́ọ̀dù kò kò níyèméjì nù màá kó táífọ́ọ̀dù màá kó táífọ́ọ̀dù ẹnìkan recently ó sẹ́ni ìbéèrè sí mi ó lóun ka kínní kan lórí lórí ọ̀rọ̀ kọ́sìrù ó ní wọ́n sọ pé ẹni tó bá ẹni tó bá lọ ẹni tó bá lọ síbì kan tó tráfù lọ síbì kan pé yóò sá mọ kíkọ́sù lọ ni o ìbá àdọ́jọ́ ọkú rẹ̀ yọmọ kí lọ bẹ́ẹ̀ ni o mo ní ìwọ ò sí láyé nígbà tí mo fi ń ka akádọ̀rì àtìgbà tí mo fi ń túìtì ọ̀rọ̀ kan sírù ọ̀gbọ́ tí gbogbo ẹ̀ sì wà on record it, it is at your hand ó wà lọ́wọ́ rẹ̀ náà tó yẹ kó o lọ gbọ́ ọ iṣẹ́ pọ̀ ńlẹ̀ iṣẹ́ pọ̀ ńlẹ̀ fáwọn àfáà ju kó gá sí pé ọ̀rọ̀ ẹyọ kan láàmọ̀ pààrà láàmọ̀ pààrà tábà ti ẹ̀ pààrà rẹ̀ yóò ní sábàbí ta fi ń pààrà rẹ̀ ni ok ẹ lọ rẹ̀ dìímú o so àyí wà pẹ̀lú àáfàá kan tó ọmọ pa àáfàá rẹ̀ ni mu omi ìmọ̀ rẹ̀ mú kó yó tó o bá yó tó o mú yó tán tó ń bá tún ń gbé ọ tábà bá ní kò wá sómi mọ́ o kò ṣe kí ni ó ní kò sómi mọ́ o ọ wà ní mo wá fẹ́ tẹ̀ wájú mo fẹ́ tẹ̀ wájú níyàn ṣe máa ń mu omi ìmọ̀ nìyẹn lẹ́kọ̀ọ́ ò fi yí ọ ó ti yí ọ lẹ́kọ̀ọ́ fi yí ọ ó sì rí pé tó lọ sí skul náà ńgbà lọ sí skul èyí tó kọ́mọ̀ jù ni wípé primary school rẹ ibi tó ti bẹ̀rẹ̀ primary one ló ti jáde primary six tí ó bá gásí pé àwọn òbí rẹ bá kó kúrò níbẹ̀ ládùúgbò yẹn ló lè bí kó kó change school ibi ọba ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ nìyẹn mọ́ ti parí ìpele ẹ̀ nínú ọba parí ẹ̀ tán ó tún bọ́ sí school míì tó jẹ́ gíga jù yẹn lọ ó tún parí ẹ̀kọ́ yẹn ń bẹ̀ míyàn ṣe mọ́ sí kí ni o míyàn ṣe mọ́ gba ìmọ̀ nu ìmẹ̀ẹ́sẹ̀ nǹkan tí wọ́n máa ń dá kelekele bíi bí àkàrà sínú epo rárá aláwọ̀ fi yé wa sọ ò ká dìímú o sọ So, lọ wo gbogbo àwọn topic in, in fact bóyá ọmọ old man tàbí ìdòwú ẹ lọ kọ gbogbo àwọn tọ́píìkì tí ó ti wà lórí péjì wa ẹ kọ jáde ká pèsè yẹn lọ́tọ̀ bí mo ṣe kọ àwọn tọ́píìkì yẹn gẹ́lẹ́ ẹ kọ jáde so that a tún gbòó náà sórí péjì so that ẹ ń bá bùkátà sí end of the topic yóò kan lọ ibẹ̀ yẹn ni ó lọ wò tó bá ti lọ wo ibẹ̀ yẹn yóò sì mọ̀ pé òkè tọ́pìkì tó ń wá irú ẹ̀ rèé ó lè jẹ mọ́ méjì ń bẹ̀ ó lè jẹ mọ́ mẹ́ta ń bẹ̀ so yóò tún ràn án lọ́wọ́ ṣe ti gbọ́ bí mo ti kọ àwọn tọ́pìkì yẹn gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni kẹ̀sì kọ káwa post ẹ̀ sórí page. tọ́ bó sì jẹ́nu o àdìsí fifteen. ani abdullahi ibn mas'ud قال سألت رسول الله صلى الله عليه وسلم حي لعمل أفضل قال الصلاة لوقتها قال قلت ثم أي قال بر الوالدين قال قلت ثم أي قال الجهاد في سبيل الله فما تركت أفتزيده إلا إرعاء عليه عن عبد الله بن مسعود láti ọ̀dọ̀ Abdullahi ọmọ Mas'ud radiyallahu anhu Abdullahi ọmọ Mas'ud yìí ẹ̀yìn ẹlẹ́à ṣe ẹ̀mọ́ nǹkan kan pa rẹ̀ ẹ̀yìn ẹlẹ́à ṣe ẹ̀mọ́ ẹni tí ń jẹ́ Abdullahi ibnu Mas'ud min nahiyatin kayfa. ta'allama ǹjẹ́ ẹ mọ̀ nǹkan kan nípa abdullahi ibn masudi ní agbègbè bó ṣe kọ́mọ̀ lọ́dọ̀ ànábì. ẹ mọ̀ tọ̀ abdullahi ibn masudi ó ní ìyàwó ẹyọ kan ìyàwó yìí ó ní oko lásìkò ògbà yẹn ẹni tí yóò ní kéńjì lọ́wọ́ nínú àwọn sàbẹ ìṣẹ́dà kó jẹ́ni tó ní oko tí ń ká dàbínú ń bẹ̀ òwò àkọ́kọ́ wọn nu oko dàbínú bí igi ọ̀pẹ ti wá ok lẹ́yìn náà ẹni tí ọ̀bá ṣèyùn ó lè jẹ́ ẹni tó ní ẹran tó ní ẹran bíi ràkúnmí bíi màálù bíi àgbò bíi ewúrẹ́ òun náà ó sì mọ ní chẹ́ńjì lọ́wọ́ lẹ́yìn yìí ló tó wá kan other businesses trading àmọ́ okòwò òpìlẹ̀ wọn ní kíni èso dàbínù lẹ́yìn náà ẹran ọ̀sìn lẹ́yìn náà àwọn nǹkan others and others. ṣé wàá rí ìyàwó Abdullahi ibn Mas'ud yìí ó jogún oko lọ́dọ̀ bàbá rẹ̀ ó jogún ẹ̀. torí nínú ọ̀nà tí sẹ̀ríà sọ pé a lè gbà ní nǹkan lọ́wọ́ a lè ní nǹkan lọ́wọ́ nípasẹ̀ ogún jíjẹ ìyẹn lè di olówó nípasẹ̀ pé jogún èèyàn lè di ọlọ́rọ̀ nípasẹ̀ pé ó sì ṣí ọwọ́ rẹ̀ ok èèyàn lè di ọlọ́rọ̀ nípasẹ̀ pé ó rí ìpín ogun lásìkò tí wọ́n ń jagun èèyàn lè di ọlọ́rọ̀ nípasẹ̀ pé ó rí dúkìá e. àgbọ̀rọ̀ mi yé o lè máa lọ ní ọ̀nà èkó kó gbọ́kọ̀ ẹ lọ́wọ́ kítọ̀ mọ́ àgbà kó o fẹ́ tọ̀ kó o sì bọ̀ sẹ́gbẹ̀ẹ́ gbókò lọ́ọ́ fẹ́ tọ̀ kó o wá rí portfolio. tí olóṣèlú kan ju tó kó dọ́là sínú rẹ̀ tó jù bẹ́ẹ̀ tó tajú kan tó rí òdòlówó ń ti ẹnu ọba ọgbówó jù bẹ́ẹ̀ nu. ta ló sọ pé olówó ń bẹ̀ ń owó sí ọ̀la àdírẹ́sì so akànrí ọ̀pọ̀ ọkọ̀ kó láyé kalẹ̀ ni ọkàn lọ́ọ́ ra alẹ̀ sí ni. <laughs> sọ ìyá mọ́ rí nǹkan ẹni tí ó sì jọ lọ́lá ìkọ̀kan ẹ̀ ló ti nígbàgbọ́ nínú Islam so arábìnrin yìí ó ní oko ọgbà oko dàbínù tí sì ń ká èso ń bẹ̀ tí ń tà á ṣé ẹ bá dé Abdullahi ibùnú Mọ̀síúdì kò ní nǹkan kan lọ́wọ́ tálíkà ọkọ ni kò ní nǹkan kan lọ́wọ́ tálíkà ọkọ ni o. kò ní nǹkan kan lọ́wọ́ ṣùgbọ́n fẹ́ràn ìmọ̀ ọ fẹ́ràn ìmọ̀ so inú ẹ̀ wá máa ń dùn tó bá ti délé yóò bó jẹ ńlé. <laughs> yóò di dábàá ti lọ kásù bá lọ́dọ̀ àlẹ́bí sallallahu alaihi wasallam ibẹ̀ ni ó wà tí ó ti kẹ́kọ̀ọ́ ní bá rí gbọ́n bẹ́ẹ̀ yóò wálé lásìkò lásìkò tó ń jẹ bá tó jẹ yọ wálé ìyàwó ògbóúnjẹ fún un tó bá tún jẹun tán yọ tún yọ tún padà ó ti máa ń ṣe bẹ́ẹ̀ ó ti máa ń ṣe bẹ́ẹ̀ ọba dọjọ́ kan ẹlẹ́yà sí níyàwó rẹ̀ ọba ní abdulai bó ni mọ̀ seudi báwo ló ṣe ń ṣe báyìí òun jókòó sí ọ̀dọ̀ ànábì strautu ó tiẹ̀ wà ó wà áfítà pé kò tiẹ̀ ṣiṣẹ́ ṣé nítorí pé èmi ti rí iná dá fún ọ. abúlé ìbúdímọ̀ síwùdí ní ìyẹn tí òjò wọn wá ní tó wọn ṣe náà nù ọ̀nà jẹ́ ó ti ń dè so nígbà ọ̀nà gẹ̀ẹ́sì ti ń dè kò sí wàhálà ìyàwó ẹ̀ wá ní ọmọ tó ṣẹlẹ̀. sọ̀rọ̀ owó tèmi èmi mo ní èmi ni mo ní ohun tí mo sì gbọ́ yé látọ̀dọ̀ ànábì ni pé sọ̀rọ̀sọ̀rọ̀ yìí pé ọlọ́run sọ pé àrìjálù kọ̀ wá múna alànífà bí máa fàtọ́lọ̀ lọ́wọ́ bá dọ̀kún màlá wá ohun tí mo gbọ́ yé ohun tí mo yé nìyẹn ní ìsìn tó ti wá fẹ́ dìdàkejì ìwà tó wá lọ bí ànábì léèrè torí pé ìfẹ́ náà àná dànù mi ò fẹ́ ná àná dànù ọkùnrin ni wọ́n ní kó náwó a sì ti yọ̀ǹda pé ọkùnrin ni kó máa náwó yóò lè máa gbá ládàá owó níná rẹ̀ ṣé tóbi ń bá wá bá náà náà sóònù gbàládà toró ń jẹ èmi ló ń jẹ o. ọ ò ṣiṣẹ́ o ọ ò o o abúlé ibùdó mọ̀sán ẹ̀hún dúrọ́dí yàrá ni ó ní kò sí pọ́blẹ́m àjọlò ànábì ní lọ́ọ́ bá a sí délé ọkàn ìwọ tánu olóhùn ìyàwó lágbájá ni kí ló ń fẹ́ ọlọ́run fẹ́ wá bí ó lè rè béèrè ni ọ̀kẹ́ ànábì ní mò ń bọ̀ ó sì jáde sí i ó ní níta àmọ̀ ní pọ́kùnrin ní ọmọ náwó lórí obìnrin yóò sì fi rẹ̀ tabawa rí obìnrin kan tí ń náwó lórí ọkọ rẹ̀ tí yóò gbà láadáa ah ànábì ní láadáa ìlọ́po méjì gan ni ó gbà láadáa ìlọ́po méjì òun ni ó gbà. ọlọ́tí wá dáa báwọn Abdullahi má wulẹ̀ ti jẹ́ mọ́ má wulẹ̀ wá sẹ́kẹ̀ kan ṣe èyí máa bọ́ ọlọ́tẹ̀ èkú òun lọ bọ́ Abdullahi bó ni mọ̀ sí òdì tẹ̀ èkú. sọ ti gbọ́ ẹlẹ́à ẹni tí ìyàwó ẹ̀ bá lówó lọ́wọ́ tó tó ń fi bọ́kọ ẹ̀sìn òsì ń bẹ́ẹ̀ kókó ẹ̀nu láádá ní bẹ́ ń bẹ́ láádá ní bẹ́ ń tó ọ̀bá tún ọkọ tó lówó lọ́wọ́ ta ló wá fẹ́ mọ́ bọ́ ti kádàrá kó ń ta ló fẹ́ mọ̀ bọ́ ẹ o ò lè ṣe bẹ́ẹ̀lẹ̀ ẹ di ọkọ rẹ owó yìí sì ń bẹ lọ́wọ́ rẹ owó yìí ṣe kí ni ó ń bẹ ní ọwọ́ rẹ ta ló fẹ́ mọ̀ ta ló fẹ́ mọ̀ ná fún. lọ sọjú ẹ lọ sọ kí n tètè dákọ rẹ ni. tọ́ kò dí kò dí ọ̀rọ̀ tiwa lọ́wọ́ ará àtàlẹ̀ òní tá à ń sọ títí wọ́n fi tanná padà ok now so abdullahi ibn masudi ló wá yóò ráàyè kẹ́kọ̀ọ́ dáadáa. ẹ̀yin obìnrin wọn ò ṣẹ̀ gbọ́rọ̀ ni àbí wọn ò ti gbọ́ tipẹ́. tọ́ Abdullahi ibn Masudi wọ́n wá wà nínú àwọn sàábé tá a kà kún al-ulama ẹ wo àǹfààní síyàwó ẹ̀ fún un. nǹkan ti yé ìdí tí fi sínú àwọn sàábé. tá a kà kún àlùwùlàmá ni pé Umaru ń lọ bí iṣẹ́ tiẹ̀ pàṣẹ́pàṣẹ́ ni ó ń lọ bí iṣẹ́ tiẹ̀ ni Abubakar náà ń lọ ni yóò ti yé ṣùgbọ́n irú àbúlẹ̀ bónú Mọ̀síúdù yìí kò níbi kankan tí ń lọ ju ọ̀dọ̀ ànábì. so àmọ́ kéwù ò ṣeé ké ẹ̀kọ́ ẹ̀sìn ò ṣeé kọ́ láì ní tí yóò máa jẹ ọlọ́run á fi ìyàwó rẹ̀ kó fi kẹ́ ẹ mójóbìnrin dáadáa kìí ṣe obìnrin tí ó ti ń ṣèrègùn fọkọ ọ̀ya jọ bóyá ní next week yín ọkọ ẹ̀ jáde kó o yá ìyàwó Abdullahi ibùdó mọ̀síwùdì. kò sábúrú bí kéèyàn fẹ́ ìyàwó tára rẹ bá gbé e kò sábúrú bí kò fẹ́yàwó kọ́ máa bọ́ o kò sábúrú bẹ́ẹ̀ o yé ìgbà tára rẹ bá gbé ni o. torí tọrọ èédùn ọ tọrọ àwọn obìnrin tó ń rí un àwọn obìnrin tó ń rí un pàápàá àwọn obìnrin àsìkò tiwa yìí wọ́n lè láálé èèyàn kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ o ò ń bọ́ wọn gan wọ́n ń láálì rẹ à ń bọ̀ síbọ̀sí pé ó tún wá ń bọ́ ọ tiẹ̀ bọ́ ọnu tó o sì rí ìwọ tíyàwó bá ń bọ́ Abdullahi ò fẹ́yàwó méjì o kò fẹ́yàwó méjì o tíyàwó bá ń bọ́ mọ́ gbìyànjú ìyàwó méjì o. sọ láti ọ̀dọ̀ Abdullahi láti ọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud ọ̀sẹ̀kì wọ́n ti àfẹ́kì ok Abdullahi ibùdó mọ̀sẹ̀rọ̀ òdì rọ́dí yọ lọ àná. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n dáná padà. Ah. ṣé kì í ṣe pé ẹ̀sìn nǹkan kan bọ́ náà dìbà yìí o ẹ́ ẹ pa àwọn tẹ̀ ń ṣáàjì yẹn náà. lọ pa tìbẹ̀ náà nà ti mú àwọn èèyàn náà. abdullahi ibn masud sọ pé sàálìtù rasulallah sallallahu alayhi wa sallam mo bi òjíṣẹ́ aláwo léèrè béèrè kí ni ìbéèrè náà hayuli amali afdolu èwo nínú iṣẹ́ ló lọ́lá jùlọ iṣẹ́ pọ̀ tá a máa ń ṣe tó jẹ́ iṣẹ́ ẹ̀sìn èwo nínú iṣẹ́ ló lọ́lá jùlọ kọ́ọ́l ànẹ́bì sọ pé asọ̀láàtú lìwákìtìyà asọ̀láàtú lìwákìtìyà irun kíkí ní àkókò rẹ̀ èrò kíkí ní àkókò rẹ̀ sórí pé iṣẹ́ ni iṣẹ́ ni wọ́n béèrè béè lórí rẹ̀ ànẹ́bí ò gbé níbi àdìọ́kàn ìgbàgbọ́ iṣẹ́ ni iṣẹ́ táǹfàràṣe náà béèrè béè lórí rẹ̀ ok tí ọba ti sí tí ọba ti sí àdìọ́kàn má wulẹ̀ ṣiṣẹ́ tí ọba ti sí ìgbàgbọ́ òdodo má wulẹ̀ ṣiṣẹ́. okay iṣẹ́ tó lóore jù lọ fún mùsùlùmí òun ni kí ni àsọ̀látú liwaktiha for the meantime ẹ yọ náà ra àwọn obìnrin lẹ̀. ẹ̀yin obìnrin ẹ disconnect ibẹ̀ yẹn ẹ gbọdọ charge kankan bẹ́ẹ̀ lónìí. so ẹ mọ̀ pé nǹkan kan ń pa náà. tọ́ ayùlẹ̀ amal abdul iṣẹ́ wo ló lọ́lá jùlọ ànábì ní asọ̀látú liwaktiha irun kíkí ní àkókò rẹ̀ ni kí ni àgbọ́yé eléyìí àgbọ́yé eléyìí ni wípé irun kọ̀ọ̀kan ó ní bẹ̀rẹ̀ ó sì ní ìparí. iṣẹ́ tó wá lóore jù tó wá ṣe láyé nínú ẹ̀sìn náà yọ sọ̀rọ̀ báyìí yọ sọ̀rọ̀ báyìí. ayùlẹ̀ amẹ̀lẹ̀ abdọ̀lù kọ́l asọ́látù ìwákìá irun kíkí ní àkókò rẹ̀ ó rírun kí between àsìkò ìbẹ̀rẹ̀ àti àsìkò parí irun kọ̀ọ̀kan kọ́l ó sọ pé kúlítù kúlítù mo sọ pé fún màáyù èwo tún ni ó ní bírù lìwàlìdá ìní bírù àlìwàlìdá ìní iṣẹ́ tó tún lọ́lá jùlọ ò ní pé ṣíṣe dáadáa sí àwọn òbí rẹ̀ so ti gbọ́ ìwọ tó lóbìí láyé ìwọ ní ń bá wí wọn o ìwọ tó lóbìí láyé ní ń bá wí wọn o èmi ní ìsìn bàbá tèmi ti kú nígbà mo wà ní primary four ni bàbá mi ti kú ìyá mi àwọn náà kú ní nǹkan bí ọdún mélòó sẹ́yìn so èmi ti ṣe iṣẹ́ tánàbì ní ká ṣe èmi ti ṣe mo ti ṣe àṣeyege lórí ẹ̀ sọ wá ríwọ tó o ní bàbá láyé tàbó o níyà tàbó o ní méjèèjì ṣíṣe dáadáa sí wọn dọwọ́ rẹ o. ṣíṣe dáadáa sí wọn lẹ́yìn irun ta lọ́kàn òbí lẹ́yìn irun ọkàn òbí. ìwọ ọmọ tó wà nípò kó o jíṣẹ́ fóbi rẹ ara dáadáa ni kó o jíṣẹ́ fóbì rẹ ìwọ ọmọ tó wà nípò kó o náwó fún òbí rẹ ara dáadáa ni kó o náwó rẹ má jẹ́ kó ọ̀rá o má sọ òbí ẹ̀ di ẹni tí ó dùn tí ó dá láwà ní péńpé kan bojú lálẹ́ tí ó dòṣẹ́ gbi ẹsẹ̀ gànà tí ó tọrọ owó pé ẹ dákun ẹ fún mi o tó sì láyé. tí gbogbo ọmọ kọ̀ọ̀kan bá ń tọ́jú òbí wọn a ní rí àgbàlagbà kan kọ́ máa ni kọ́ tọrọ owó títì. ọ sọ pé mo sọ pé lẹ́yìn ìyẹn èèwo ló tún lọ́lá jùlọ ànábì ní àlìjìhádù fi sabilillah àlìjìhád fi sabilillah ìjagun sí ojú ọ̀nà ti Allah fama taraktu àtẹ̀zídùú èmi ò gbé wíwá àlékún ìbéèrè yìí jù sílẹ̀ fúdì kan ilá èrè àánì àléyìn bí kò ṣe láti fi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ànábì ẹ wo àlè adab ẹ̀kọ́ sísàbẹ̀yìn ló pẹ̀lú ànábì ó ń sọ́ọ́dì kọ̀ǹdíṣàn ànábì pé tóun bá ní kóun máa kọ̀ǹtínú ìbéèrè lọ ànábì ó máa tiraka fún òun lésì ó sì yẹ kó ó yẹ kó relax ọwa ni fàmà tàràkìtù àtẹ̀zídùú ìsàdédé gbé kí n máa kọ̀ǹtínú kí n máa tún máa wá àlékún ìbéèrè wá fún un mi ò sàdédé gbèjù sílẹ̀ o ńlá èrì àní àlè yìí bí kò ṣe pé mo fi ń pìtì kọ̀ǹdíṣà ànábì mo fi ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ ni. so àdéhùn abdullahi bonu masoud yìí ó jẹ́ ká mọ̀ wípé kó o máa kírun bọ́ sásìkò rẹ̀ oníṣẹ́ tó dáa jù lọ lẹ́yìn náà tó bá lòbí láyé tọ́jú àwọn òbí rẹ̀ tọ́jú àwọn òbí rẹ̀ lẹ́yìn náà tógun ẹ̀sìn bá ṣẹlẹ̀ ìyẹn àwọn ọkùnrin nìyẹn kàn kò lẹ́tọ̀ àti jagun ẹ̀sìn now mo wá fẹ́ ṣàlàyé kan lórí títọ́jú òbí mo fẹ́ ṣàlàyé kan lórí títọ́jú òbí nínú àwọn nǹkan tí ń dá wàhálà lẹ̀ tó ń dá wàhálà lẹ̀ ọkùnrin tó ti níyàwó ńlé tí ìyá ẹ̀ sì ti dàgbà tí gbogbo ọmọ tí wọ́n bí ọ̀nkálukú ti fọ́nká ọ̀nkálukú ti fọ́nká ẹni tó wà lẹ́kọ̀ọ́ ẹni tó wà ní abẹ́òkúta ẹni tó wà ní port harcourt ìyá sì ń gbé ní kiri àbí ìyá ń gbé ní àkúrẹ́ àbí ìyá ń gbé ní àbí wọ́n ń gbé lábà ó wá kù ìyá nìkan ó kù ìyá nìkan gbogbo àwọn ọmọ ti dàgbà wọ́n ti fọ́nká. òǹkàlùkù ti tẹ̀dó síbi tó wá iṣẹ́ òòjọ́ rẹ̀ lọ ìyá nìkan wá wà lábà ọ wá wà lónlì ọ wà lónlì loneliness sì rèé ìyá dáwà ìdáwà yìí sì rèé a máa ṣe ara ní àárẹ̀ ìbéèrè wa ni pé ṣé ọmọ rẹ̀ èwo nínú wọn ló lẹ́tọ̀ọ́ kó mú ìyá wọn sọ́dọ̀ àwọn tẹ́lẹ̀ sábà máa àfẹ́kì jù sí ní àwọn ìyá kì sábà àfẹ́kì àwọn bàbá àwọn ìyá ní kíní máa àfẹ́kì jù kí lẹ̀ sí recommend àkọ́kọ́ náà ọmọbìnrin kò ní àǹfààní láti mú yẹ ẹ̀ sọ́dọ̀ pàápàá jùlọ tọmọbìnrin bá wà nílé ọkọ bóyá one percent obìnrin ló láǹfààní àti mú yẹ ẹ̀ sọ́dọ̀ tóun náà sì wà nílé ọkọ torí pé ibi táwọn ọkùnrin dáa mọ́ la wà yìí àìsábà fàyè gba kí ìyá ìyàwó wa kọ́ wá ṣe kí ni kọ́ wá dúró sí ọ̀dọ̀ wa ẹni tó lè gbà á ó sọ̀wọ́n agasi pé nínú àwọn ọmọ tá à ń retí pé kí wọ́n mú kí wọ́n mú ìyá wọn sọ́dọ̀ kì í ṣobìnrin kì í ṣe kí ni kì í ṣobìnrin ta ló kù lẹ́ẹ̀ ó kú àwọn ọkùnrin tọ́ àwọn ọkùnrin náà tó wá ní iṣu o ọkùnrin láti mú ìyẹ́ ẹ̀ sọ́dọ̀ tó sì níyàwó ńlé ọ̀lágbára ó ṣe kí ni ọ̀lágbára láti mú ìyà sọ́dọ̀ ọ̀lágbára ẹjẹ́ á gbé kínní sórí average ẹ má jà gbé sórí high class ìtumọ̀ high class ni pé ẹni tó kọ́ máa ń sàn tó kọ́ máa ń sàn àbọ̀kọ́ fúláàtì mẹ́rin ó rọrùn fóun láti mú yẹ ẹ̀sọ́dọ̀ kó fi sínú fúláàtì kan lọ́dọ̀ lọ́tọ̀ ó lè fi sí fúláàtì ọwọ́ ẹ̀yìn ṣùgbọ́n ẹgbẹ́ gbé average average man tó ga sí pé four bedroom ló kọ́ ó kọ́ four bedroom ok ó sì níyàwó ìyá wọn sì wà lábà tí ń ráre ọlọ́run sì ní ká fi dáadáa sí ìyá wa ṣé kó mú ìyá ẹ̀ sọ́dọ̀ àdìkọ́ máa mú sọ́dọ̀ kwẹ́sàn yìí ó ní í ṣe pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa irú báwo ni àwa àtìyàwó wa ti rí but kọ́kọ́ lọ gbọ́ kéde kan yé wípé ẹ̀sìn wa ò ṣe ní ọ̀ràn èèyàn fún ọ pé kó o mú yẹ ẹ sọ́dọ̀ kọ́kọ́ lọ gbọ́ yòòyò òun tẹ̀sìn ṣe lọ́rọ̀ èèyàn fún ọ ni pé ṣe dáadáa sóbì rẹ̀ yàtọ̀ ń bẹ láàrin múyẹ̀ ẹ sọ́dọ̀ àti ṣe dáadáa sóbì rẹ̀ o lè mú yàtọ̀tọ̀ gan-an kó o mọ̀ sí dáadáa síyà rẹ̀ sọ mọ̀ bẹ́ẹ̀ so yàtọ̀ ń bẹ láàrin pé ṣe dáadáa sóbì rẹ̀ àti kó o ṣe kí ni kò mú yẹ sọ́dọ̀. ọkùnrin wà ní àárín arẹwà méjì ok ìyá ń bẹ ìyàwó ń bẹ ìyá ń bẹ ńlẹ̀ tó ń ráre níbi tó wà ìyàwó sì ń bẹ ńlé ọlọ́run sì ní ká dáadáa sí òbí wa ká mọ̀jì ó ráre a sì ní dáadáa yẹn <clears throat> dáadáa yẹn kò túmọ̀ sí pé kó o mú yẹ ẹ sọ́dọ̀ kó o tó ṣe dáadáa fún un tìyánù ó kù tìyàwó ní tìyàwó ẹ̀sìn ní ká ṣe dáadáa síyàwó wa wà á ṣìrú húnà bìlì màrú ṣe dáadáa síyàwó rẹ ẹni ẹ̀sìn tó wá sọ pé àsìnú húnà mí ní haiku sàkántún mí ń wújú dìkún. ibi tí wo ọkọ bá ń gbé nínú sí ọwọ́ rẹ nínú akitiyan rẹ takitiyan rẹ bá bí yàrá kan fìyàwó ẹ síbẹ̀ takitiyan rẹ bá bí rúmọ̀ ń balọ̀ mi ń wújú dìkún akitiyan rẹ ó bí yàrá méjì rúmọ̀ ń fìyàwó ẹ síbẹ̀ takitiyan rẹ bá bí self-contained òun náà ni kò gbà fìyàwó ẹ síbẹ̀ tákìtì yẹn tó bá gbé four bedroom flat òun náà ni kó o gbà fìyàwó ẹ̀ síbẹ̀ so a rí èrí pé ṣe dáadáa síyàwó kó o sì fìyàwó rẹ síbi tó bá gbé but a rí èrí pé fi òbí rẹ síbi tó bá ń gbé ẹ̀rí tá a rí ni pé ṣe dáadáa sóbí rẹ now ọwọ́ abára rẹ ní situation kan ìyá rẹ ń pariwo pé òun ò mọ rí gbogbo òun ò rí ní gbogbo ìgbà òun rẹ ní bá sọ̀rọ̀ òun fẹ́ kó mú un lọ sọ́dọ̀ rẹ ó gba èrò ó ṣe kí tó gbà ní wípé. kọ́kọ́ lọ ní lọ́kàn wípé o lè ṣe dáadáa sí ìyá rẹ láì gbà sí pé o kó ìyá rẹ àti ìyàwó rẹ papọ̀ torí pé tí ọpọlọ rẹ ò bá pé dáadáa o ò lè kó ìyá rẹ àti ìyàwó rẹ papọ̀ sójú kan náà o ọmọ wàhálà lọ́mọ gbẹ́jọ́ o bí ìgbà tó fẹ́ da omi òkun àtomi ọ̀sà papọ̀ sínú ìgò nu o ìgò ó fọ́ o. torí wípé bó o ṣe ń wo ìyá ọkọ òun ìyẹn ìyá rẹ bó o ṣe ń wo ìyàwó òun ìyẹn ìyàwó rẹ àwọn méjèèjì orogún ni wọ́n o orogún orogún ni wọ́n o ìyá rẹ ò ní fẹ́ mọ̀ rí aṣọ titun lára ìyàwó rẹ. Kọ ọ fún òun o ìyá rẹ̀ ò ní fẹ́ máa ra kò ní fẹ́ máa rí bàtà tuntun lẹ́sẹ̀ ìyàwó rẹ. Kọ ọ fún òun náà o. ogun gidi ni o ìyá ò ní mọ̀ wípé òun ti kú òní lẹ́kù aṣọ tuntun ní gbogbo ìgbà bàtà tuntun ní gbogbo ìgbà. yóò máa báyàwó sorogún ni o yóò máa bá ìyàwó sorogún ni o àwọn tó pọ̀ jù nínú ìyá ọkọ wọn èyí jókòó jẹ́ o wọn èyí mọ̀ wọn ara wọn pàgbàlagbà làwọn o irú ayé tíyàwó rẹ ń gbé lòun ò fẹ́ máa gbé ara sì ti di ara àgbà. ẹ lè sọ pé irú oge tíyàwó ọmọ yín ń ṣe lẹ́yìn náà mọ̀ ṣe ọ̀rọ̀ yín ò jẹ mọ́ bẹ́ẹ̀ ẹ ti lo sáà oge kọjá tó ti yé ẹ ti lo sáà oge ṣíṣe ẹ ti lò kọjá bọ̀tà àwọn ìyá kan ń bẹ tó ga sí wípé kò sàrúgbó ń gánà lọ́lọ́ ń dá wọn. wọ́n se oge dọ́jọ́ ọkú ni wọ́n mara yọjú ọlọ́mọge gan lọ tí wá lọ́nà àbáyọ o sì fẹ́ forígún ìyàwó ò lè rọ́pò ìyá rẹ ìyá rẹ ò lè rọ́pò ìyàwó rẹ àwọn méjèèjì sí lóbìnrin ipò tí wọ́n ń gbà sí ọlọ́sọ̀tọ̀ọ̀tọ̀ ìyá rẹ obìnrin ni. ìyàwó rẹ obìnrin ipò tẹ́ǹkù àti olóṣèlú kí ni ló sọ̀tọ̀ọ̀tọ̀ but common factor ni pé obìnrin làwọn méjèèjì so ìgbà tí ń bẹ lọ́wọ́ ìyàwó rẹ náà ni ń bẹ lọ́wọ́ ìyá rẹ. báwo láti wá sílé tá a fi ní jìtá one èyí tó dáa jù ni pé tọ́lọ́wọ̀n ọba ti kọ́ máa ń sàn fún ọ. tó ò ní ju four bedroom lọ wá ilé kan sí tòsí tó rẹ́ǹtì fún yàrá ẹni. mọ́ fi síbi tí ó ti máa rí ìyàwó rẹ ní gbogbo ìgbà mo kúrò lábà mo wá sí gbòòrò dó ìyá mi èè fẹ́ kúrò lábà o ṣùgbọ́n èyí tó fẹ́ kúrò lábà tó fẹ́ wá sí gbòòrò tó ń gbọ́ gba ilé fún un lọ́tọ̀ tó bá ti di pé ìyá rẹ àtìyàwó rẹ wọ́n ń jí lójoojúmọ́ pásẹ́jì ń pa wọ́n pọ̀ ó mọ parí ìjà pásẹ́jì ò gbọ́dọ̀ mọ pa ìyá ìyá ọkọ àti ìyàwó pọ̀ ìyàwó òun ò lè mọ̀ ọ́n ṣe o àfi táwọn méjèèjì bá ti jọ wọnú àwo olókùn. tẹ́ bá ti jọ wọnú awo yọ ọ́ mọ̀ ṣe. tọ́ ti wọnú ẹgbẹ́ àgbà ọmọbìnrin yóò mọ̀ ṣe kódà yóò nífẹ̀ẹ́ rẹ̀ ju wọ gangan tóbi lọ. ààrẹ ń tí ìyá ọkọ ẹ̀ fẹ́ pè wọnú ẹgbẹ́ àgbà tí obìnrin sọ pé ẹlẹ́yà lòun mọ̀mọ́ irú ẹgbẹ́ yẹn haramu ni o. tó sì bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú ìyàwó ọmọ rẹ̀ ìyàwó òsì nílé sọ́ńtà wípé ìyá rẹ̀ ni ó fẹ́ invite mi wọnú ó mi ní invitation mo ní mi ò wá ló bí wàhálà lẹ̀ kò ní sọ ìjọ òsì mọ̀ ṣẹlẹ̀ mọ wulẹ̀ jẹkẹni kò ayé sú ọ dandan ìyàwó rẹ̀ ṣe àyè wọn lọ́tọ̀ọ̀tọ̀ èyí tó fọkànbalẹ̀ nù tọba tí a mọ̀ pé tọba kọ́ ilé tọ́ga sí wípé pásẹ̀jì ò nípa wọn pọ̀ ibi tí wọ́n ti jọ máa ṣeré ò nípa wọn pọ̀ ò lè mú ìyá rẹ̀ wá wàláì àwọn ìyá àwọn ìyá kan bẹ tí wọ́n dáa tọ́ga sí wípé wọ́n gbà pé ń tó fẹ́ ìyàwó rẹ ni ẹ máa lo láìfù yín òun ò sì ní fi ọ̀nà kankan dá sí láìfù yín ṣáàtì máa fóun ní nítorí wọn mọ̀gẹ́ tòun àwọn èèyàn tó mọ̀ wọn ara wọn nu kò wá kọ́ mọ́ o kò kọ́ mọ́ o àwọn ìyá kan lè débi wípé wọ́n fẹ́ máa tọ́pẹ̀ fún yàwó. ṣé ọ̀ṣẹlẹ̀ ni ọ̀ṣẹlẹ̀ náà ọ̀ṣẹlẹ̀ ọ̀ṣẹlẹ̀ ẹ̀bẹ̀ mi mo lọ mú ọ kú o ẹ̀bẹ̀ mi tí mo mú ọ kú o rì àbọ̀ gbàgbé ni ọ̀ṣẹlẹ̀ náà àwọn ìyá tó fẹ́ máa tọ́bẹ̀ fún yàwó mu ni à nígbà wọn ti máa ń ṣèyún ìyá kò pọ́síbù tíyàwó ò bá ti lè tọ́bẹ̀ fún yín.

compulsory retirement ni kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ìyọkọ́sí máa tọ́bẹ̀ fún yàwó ah. kódà tí yàwó bá lọ kí ìyọ ọkọ èyí tó pọ́n ìyọ ọkọ lé ni pé bọ́sí kìsì kò lọ tọ́bẹ̀ fún ara rẹ kì í ṣe pé ìyọ ọkọ ní àmọ́ tọ́bẹ̀ fún yàwó ẹni kò bá mú ìmọ̀ dá wàhálà alẹ́ ni. Ah. obìnrin kan ló ní ìyá ọkọ òun tọ́bẹ̀ fún ọmọ ní ìsọmbẹ́ ìyá ọkọ rẹ̀ bọ̀ tọ́bẹ̀ fún ọ <laughs> tí èyí sì dínkù ìsọmbẹ́ kọ́ bá sọ ẹ̀rí tó ní lọ́wọ́ ìyá ẹ ti dàgbà wáì tẹ́ ń tọ́bẹ̀ fún ìyàwó ọmọ yìí wáì wáì tẹ́ tọ́bẹ̀ fún òun kọ́ mọ tọ́bẹ̀ fún yín ah, àwọn ní kò lè mọ bẹ̀ẹ́ tọ́ tẹ́ ọ̀bá lè wá mọ bẹ̀ẹ́ tọ́ ẹ̀yin ẹ máa tọ́ ǹtẹ́gẹ̀ fún ara yín òun ni ó mọ tọ́bẹ̀ tiẹ̀ tí ó jẹ yóò sì mọ tọ́bẹ̀ ọkọ rẹ̀ ẹ má jẹ́ gbọ́ pé tọ́bẹ̀ fọkọ ẹ̀ máa ẹ lọ tọ́bẹ̀ fọkọ ti yín ọkọ tiẹ̀ lélẹ́yìí nígbà ẹ̀yin ẹ̀ wò yá ẹ̀ ń rẹ jẹ ni ẹ̀yin tọ́bẹ̀ fọkọ ti yín dé darúgbó ẹ tún wá fẹ́ tọ́bẹ̀ fún ọmọ yín tí è darúgbó ìgbà táwa ni àtọ́bẹ̀ fún láyé tiẹ̀ ah ìyá bá ní òótọ́ mọ̀ sí ni mo ní bó ṣe rí nù ìyá lòun ti gbà òun ti gbà báyìí. so kò kò kì í work kì í work well kò mú ìyàwó rẹ sí kò mú ìyá rẹ kò papọ̀ mọ́ ìyàwó rẹ kì í work torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa kọ́nà ọba lè tún wọn ṣe rìmẹ́mbà obìnrin ni wọ́n ìṣe obìnrin èkó lára wọn wọ́n morogún ṣe pẹ̀lú ìyàwó ọmọ wọn ó ń bẹ nínú àwọn ẹ̀yọ ọkọ tó ga sí wípé ó fẹ́ kọ́ ọmọ rẹ̀ lọ́mọ láyé ni kò fi oníyàwó ó fẹ́ kọ́ ọmọ rẹ̀ ṣe kí ni kó lọ́mọ láyé ni kò fẹ́ kó níyàwó kò sì pọ́síbù kọ́mọ rẹ̀ kùnrin kó di bàbá alágbájá láì fẹ́ ọmọbìnrin kan kò pọ́síbù náà ẹ wá jẹ́ kí ìyàwó ọmọ yín ẹjọ́ náà ṣayé tiẹ̀ èyí ti ṣayé ti yín lọ́dọ̀ bàbá ọmọ yín. nínú àwọn ìjà tí mo ti parí rí ẹ jẹ́ kí n kẹ́ lè mọrú àwọn èèyàn tí ìyà jẹ sẹ́rí ìyà ti tèmi ìyà ti tèmi ọlọ́ba ní kọ̀ọ̀rùn kẹwọn. mo wò wípé kò yẹ kẹ́ máa ṣe wàhálà mọ́ kí wọ́n tó jẹun torí pé mo rí pé wàhálà tí wọ́n ń ṣe kẹ́ máa ṣe wàhálà mẹ́wàá ẹyọ kan ni wọ́n jẹ mẹ́sàn-án yòókù wọ́n èsì sàárà ni mo wá pìtì wọn pé ẹ wò ó ẹ má wulẹ̀ ṣe wàhálà mọ́ nígbà náà ti pé kẹ́ bírù mi lọ́mọ tí mo sì mọ òfin ọlọ́run ìwọ̀nba tẹ́ẹ̀mọ̀ jẹ láàárọ̀ ọ̀sán alẹ́ aláwo máa ṣe ọyẹ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ wá sí ọ̀dọ̀ mi èsì tí yàgbé òkú mi ni pé wọ́n ní sọ̀mọ̀ pé olóòrẹ́ ti three bedroom flat àbí ọ̀pọ̀ sórí ó mú sùúrù ọkọ̀lé tọ́ba wá kọ́lé tán ilé tó wà kọ́ sórí wà tíyàwó àtàwọn ọmọ rẹ ẹ wà ní ibìkan lọ́tọ̀ èmi náà ń wà níbìkan lọ́tọ̀ torí ìní fẹ́ sọ fún ọ pé tíyàwó rẹ ṣe ò dáa ó ń tẹ́ ọlọ́rùn iṣu ti ẹnu ìdí ń tẹ̀wọ̀ lọ́rùn ó lè mọ̀ lọ́rùn so nígbà tí kí n tó lè kó wá bọ́ ọ ibi tó fi mí sí yóò jẹ́ ọ̀tọ̀ tó o bá ti wá tí ní provision yẹn fi mí síbi tí mo wà yìí. ok mélòó ìyá ló lè sọ bẹ́ẹ̀ inú rẹ̀ ó dùn ní pé ẹ́ẹ̀ ojú mi á tú àárín rẹ̀ ojú mi ó tú àárín wọn báyìí nìyí inú rẹ̀ ó dùn ni. ìyá kan nù wá tún wò ìyá kan. ọ̀tọ̀ níbi tí ń gbé o kò gbọ́dọ̀ ọmọ rẹ o ṣùgbọ́n wọ́n á máa bẹ ọmọ rẹ̀ wò lẹ́ẹ̀kan lóṣù ẹ̀ẹ̀kan lóṣù tó bá wá wá yìí ẹ́ ìjà ni ó bá lọ látara ẹ̀yin òbí ẹ máa ń rojọ́ látara pé yóò bi ọmọ ọmọ ẹ̀ léèrè pé lásìkò tóun ò fi sí ń bì tí ìyá yín ń tọ́bẹ̀ fún yín ẹja mélòó ní fún yín ẹran mélòó ní fún yín kí ìyá ìyá ìyá ìyá ọkọ kọ́ mọ bí ọmọ ọmọ ẹ̀ léèrè báwọn àwọn máa ma ní wọ́n lè gé ẹran méjì fún wa ó sì lè gé méjì fún yín ṣé òun á mẹ́rin odidi kan sóun ló yẹ kó mọ jẹ odidi kan ni àbí ẹ̀yin ní ẹ bá sì lọ bá ìyàwó pé wá ètò gẹ́ran méjì fáwọn ọmọ rẹ ìwọ gan ló yẹ kó o gé ẹran méjì wàá lọ́wọ́ bá súyọ wàhálà yìí wá kọ̀ǹtínú débi pé ó wá súyàwó olóhùn kó lọ ó ló bẹ́tà kí ọkọ òun kò fi ìyá rẹ̀ ṣe ìyàwó ju pé ìyá yìí ó ń gbin ìkórìíra àwọn ó ń gbin sínú ọkàn ọmọ àwọn ègéǹsì òun kí lẹ mín pẹ̀lú pé òun gé ẹran sí méjì fọmọ òun ó ṣe di kéèsì lọ́dọ̀ ti yín nígbà máa tó òun ni ọ̀rọ̀ yìí ni wọ́n fà tó diran tó yàwó bá lóun lọ ẹ wàá máa níta lọ kọ́sọ̀pọ́ọ̀tì ọkọ́sọ̀pọ́ọ̀tì ìyá rẹ̀ ọkọ ní ohun tíyàwó bá ti fẹ́ nìyàwó òun gbọ́dọ̀ máa ṣe. ok <laughs> ó ní tíyàwó tó bá fẹ́ wá kó ló ń torí rẹ̀ kó máa lọ ìyá àwọn ọmọ bá ń tọ́jú àwọn ọmọ òun so orí ibi tẹ́lómi gbé yẹ́ẹ̀sì ó rù ni o kò sì fẹ́ kẹ́nìkan kọ́ sọ̀kalẹ̀ o ó gbé yẹ́ẹ̀rù ni kò sì fẹ́ kẹ́nìkan kó sọ òun kalẹ̀. ọ̀rọ̀ yìí ni wọ́n á fi tó mi létí. mo wá bi wọ́n léèrè pé ṣé tí n bá mú àyà wá ṣé yóò tẹ́ ń lọ́rùn ṣé tí n bá mú àdíìsì wá ṣé yóò tẹ́ ń lọ́rùn wọ́n ní yóò táwọn lọ́rùn wọ́n ní ṣùgbọ́n ìyá àwọn àwọn gbèrú ni o ẹnìkan kò lè sọ̀kalẹ̀ o wọ́n ní táyà bá wá sọ̀kalẹ̀ ńkọ́ wọ́n ní kò sí problem tádìsì bá sọ̀kalẹ̀ ńkọ́ wọ́n ní kò sí problem mo ní lódodo ọlọ́run ni a fi dáadáa sí àwọn ìyá wa ọlọ́run sì ní ká fi dáadáa sí àwọn ìyàwó wa náà ṣùgbọ́n nídìí kan ó yàtọ̀ ibi tó ti yàtọ̀ ọlọ́run ní ká fi ìyàwó síbi tá a bá ń gbé kò fi yẹ kún ti ìyá wa kò sí kíni kò fi yẹ kún ti ìyá wa torọ́ lọ́wọ́ bá mọ̀ wá ó mọ̀ pé ìyá ọkọ ọmọ sorogún pẹ̀lú ìyàwó ọmọ rẹ̀ ní òfin fi yẹn kún mo ní ìgbà tọ́lọ́wọ́ bó ti wá fi yẹn kún yẹn hikima nìyẹn jẹ́ fún wa wípé a lè ṣe dáadáa sí ìyá wa láìsí nínú ilé wa. ṣé ẹ bẹ́ẹ̀ wọ́n láwọn gbà bẹ́ẹ̀ tọ́ tọ́ba wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ìyàwó fìdí mọ́lé ọkọ tiẹ̀ ìyá náà lọ́kọ yóò ọkọ rẹ̀ mo ní ẹwà àsìkò tó yẹ kú òní ọkọ rẹ̀ yẹn yóò ti wá bá bàbá dín aṣáálẹ̀ yóò ni ki kí bàbá máa dọ́gbọ́n gbé kaná. ó fi ọkọ ẹ̀ lẹ̀ ó ní kó máa gbé atakaná. ọwọ́ á lọ jókòó ti ọkọ̀ ọlọ́kọ̀ òun fìyà jẹ ọ̀tọ̀ rẹ̀ òun dàbò mí ìrú ah Allahu Akbar ibi tí mo gbé ìdájọ́ yẹn kànú jẹgẹ́ mọ̀ wípé kàyéfì kan mọ̀ sẹlẹ̀ bóyá gà pé tí mo mú wá yẹn padà bí òpinya láàrin àti ọmọ ìyá yẹn o ló padà sọ fún mi wípé ọ padà sọ fún mi wípé àbú a ìntẹ́nìkò lè sọ̀kalẹ̀ lórí a. kò lè lọ bẹ́ẹ̀ báwọn o you pay for it o <laughs> mo ní kò sí problem let me pay for it ọ̀sá gbà pé ní tí mo sọ yẹn òdodo ni ó lòún gbà ó ti parí sẹ́ni bàbá ẹ̀ dìyà pé mo sòdodo ẹ̀ kò sí problem o ìyà kan náà nìyẹn ó jẹ níyẹn bá parọ́ náà yẹn á máa jẹ̀yà rọ̀ ẹ̀ẹ́gẹ́ ń jẹ̀yà pé mo sòdodo kò sí problem ṣùgbọ́n ọlọ́run ọba ọba àrà ni o ọba alágbára ni o ìdàgbà tí mo mú wá yẹn ni ò jẹ́ kíyàwó yẹn ó kó lọ tó ti páàkì ẹrù ọ̀rẹ́ di ni ò jẹ́ ó kó lọ ẹ̀wà mọ́kàyéfì ìbẹ̀ wá ni wípé àsopọ̀ ọ̀sẹ̀ méjì tí yẹ ó kù nìṣẹ̀lẹ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ ó kù ọ̀sẹ̀ méjì tí ìyá ọkọ ó kù ṣé ẹ mọ̀ wípé tá dáyàwó yẹn dúró ìyàwó ti lọ ìyá náà wà á lọ ọ̀run wọ́n tún wá ti ọ̀ràn máyàwó lọ́rùn wípé ikú ìyá ikú ìyá àwọn kí wọ́n lọ bí léèrè torí pé ó bínú kò nú ilé nítorí ìyá àwọn ni ní nǹkan tẹ́sí sì ti yanjú. èmi gan ni mo kírun sí ìyá gangan lára kí n tó wá porí fá tí mo mú wá. Ah. sọ́ọ́rí one thing about me ni pé irú ẹni tó rí o jẹ́ sí mi irú ẹni tó rí o jẹ́ sí mi tọ́lọ̀ ń bá fi ọ́ sí Abíọ́lá fún mi àbọ́lọ́ ń fi ọ́ sí Dangote sí mi má gbọ́rọ̀ wá bá mi ní o mi ò ṣe bribe mi ò ṣe ṣe kíni wọ́n láì mi ò ṣe bribe mi ò ṣe bribe o ò lè try rẹ̀ kó kó kó jẹ lọ mi ò ṣe bribe kí ló fẹ́ bribe mi sí ṣé nítorí tó ń fún mi ló fi wá bribe mi ọmọ pé tí wọ́n ń fún mi láyé ló mọ tẹ́mi bá ti gbé ìdájọ́ gbági lórí ọ̀rọ̀ rẹ èmi lọ jìyà lọ́rùn nìyẹn so ọ̀fẹ́ kan fẹ́ràn mi ọ̀fẹ́ràn mi náà so ló fi já sí wípé tí nǹkan bá ti ṣẹlẹ̀ mi ewu abala kó wúlò àbó òwúlò ọ̀kan mi tó bá wúlò òwúlò fúnra rẹ ni tó bá sì wúlò ìwọ lọ mọ èdè tó fi wúlò. èyí tó kẹ èmi ni pé kí ni ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ yìí sẹ́rí tí mo sọ fún yín kó ṣẹlẹ̀ o ó sì da àárín èmi àtúntì ìrú títí dásìkò tọ́mọ̀ mọ̀ sọ fún mi ni wípé a ó ní ẹ ti tigi bọ̀ mí lójú ẹ̀yin wá lọ rí àyàmú wá pé ìyàwó lọ́lọ́run sọ pé kó kọ́kọ́ ó fi sínú ibi tí bá ń gbé kò ẹ wà á rí àyà bíi tọ́lọ̀ ti lè sọ pé kíyàn ó fi ìyá èèyàn náà síbi tí bá ń gbé mo ní kò sí ni kò sí ni tó bá wà yìí mú wá ní tí ò wá sí kò sínú kùránì kò tún wá sínú àdìsí mo ní kò sí ni sẹ́ẹ̀ àbí sẹ́ǹtì ò sí sí màá rí mú wá ni àwọn àfọwọ́sì yápẹ́. Allahu Akbar. Sẹ́rí hmm. ọlọ́run mọ̀já ṣe fásiwá wọ náà o. Fásiwá ò yí sí láti ṣe o. Wọ́n sì fẹ́ kéèyàn fi kíláàsì àti ìmọ̀ kó fi ṣe fásiwá. Tó bá wá fi ìmọ̀ àti ìkíláàsì tó fi ṣe fásiwá tó bá get it wrong ọlọ́run ò ní jẹ́ ọ́níyà tó bá fi ìmọ̀ àti ìkíláàsì tó fi pàṣẹ fatuwa lórí àlámọ̀rí kan ó wá ṣe mistake ọlọ́run ò ní jẹ́ ọ́níyà kódà ó tún gbaláàdì ó gbaláàdà akitiyan tó ṣe tó tiẹ̀ sakitiyan bọ́tò gẹ́ẹ̀tì ẹ̀ ó gbaláàdà but tó o bá fi ààbò sí kún definitely ó get it wrong àdéhùn tánẹ́bì sọ pé ọlọ́wọ́ ó san ọ́ lórí ìgbìyànjú yẹn ẹ̀san rẹ yẹn yáà di ẹ̀sán ìyà torí alábòsí ni ọ́ ó ti torí pẹ́ni yìí máa ń rí nǹkan fún ọ eléyìí rí nǹkan fún ọ ẹni tí ń rí nǹkan fún ọ ló sì jẹ̀bi ẹni tí èrí nǹkan fún ọ òun ló dáre ọwọ́ torí pé nìkan rí nǹkan fún ọ ọwọ́ á dá láre no no. ìyẹn ló wá pọ̀ ìyẹn ló wá pọ̀ láàrin àwọn àfáà gan-an ìyẹn ló pọ̀ ìyẹn ló pọ̀ wọn ò ní fẹ́ kó lówó kan fi àwọn lẹ̀ wọ́n ti mọ bí wọ́n ti máa ń fi àdìí pa lórí àmọ́ tọ́lọ́sì bá tẹ̀ wọ́n ó rí àyà tó nípọn àdìsí tó nípọn tí wọ́n gbé kà lórí wọ́n gbà bọ́ta ẹjá bẹ̀rù ọlọ́run ẹjá bẹ̀rù ọlọ́run ọlọ́run fún wa sí kòǹgẹ́ dáadáa tọ́ ẹjá dáàdì sì dó ń bẹ̀rù